ọdẹ ẹlẹmúlà ọkùnrin ọmú gàdí ọgbà gàdí ọgbà <laughs> wà á tẹrẹ. gàdí nù wo ọkọ ẹ wa arábìnrin torí pé ọkọ tèmi kò sí lórí tọ́nù wọ́n ti pè mí wọ́n ti lóòdù wọ́n ní wọ́n máa lọ aláti bínú àwọn kọ́sọ́mà ìdúró gbòòrò wọn ń béèrè ìgbà mélòó ní ìfẹ́ lọ sí ìfìdí. Àjàdí <laughs> sórí ọkùnrin ò lọ sí kò fẹ́ kó lọ sí trip tó fẹ́ lọ yìí o mi ò fẹ́ kó lọ ẹ ẹ wọ́n wọ́n tẹ̀ lọ mi ò fẹ́ kó lọ má lọ má lọ rárá ni má lọ. ọmọ tó fẹ́ bí wàá bí láyọ̀ wọ́n ní wẹ́rẹ́ lèwe ń bẹ lára ọgì tí ò nígi lára kì í ṣe pé tí má dúró náà apá mo lè dágbé àbí ẹsẹ̀ àbí mo lè mo ń gbẹ̀bí ṣe bọ́sibítù lọ́ọ́ lọ ó dá mọ́ bìrù mo bẹ̀ ọ́ ni bọ́ ọ bá bí lẹ́nì owó là á lò ó ibo ní ti rówó ọ̀hún ṣèbí iṣẹ́ tí iná ni má bínú ìwọ ọlọ́mọ ní àgbò ní apá o ẹ̀yẹ ọ̀fẹ́ràn màálù o àgbò mẹ́ta ni o àgbò mẹ́ta báwo la ṣe afẹ́ rí i ṣe bí n bá lọ tíríbi tí mo lọ yìí ó dá mo bínú. Mm, Àjàdí Àjàdí má lọ o mo ti sa tèmi fún ẹ má lọ o má lọ o ṣe má lọ bí oh. má lọ ọba àti oh, oh. ìṣẹ̀lẹ̀ tó. oh. áfíríkà. ìṣẹ̀lẹ̀ tó. owó rẹ lọ́dẹ o. ajá bí ajá ti. ó rí gan. ìyàwó mi. bóòlì. Mọ̀dáládé pò ẹlẹ̀ ṣe wà. Àgbélódé. Eh, <laughs> Wọ́n ní kí n má lọ <laughs> kí n má lọ dálẹ̀ o. Àkọ́ bá lọ kẹ̀, ìwọ tó jẹ́ kó ti ń béèrè ń bíbẹ̀ látẹ̀kọ́. Sọgbọ́n omi ìyá méjì wẹ́rẹ́ la bí a mọ́ ń bímọ wẹ́rẹ́ ló bí ó ìyàwó mi gan ìgbà tí máa lọ sírìn àjò bídèmí gbogbo wọn. fábítẹ̀mí fábítẹ̀mí mm, mm, ìwọ náà lọ fà á gbàtọ́ pé méjì tó kù náà ó fara nù bí ológbò ń lé ni. kí ni wàá ṣe báyìí. ìyá méjì má bínú má bínú. ẹ ẹ wo ẹ gan wọ̀n ẹ wò dókítà sọ pé tútù kù wá lé oṣù ọ̀sẹ̀ méjì àjọsẹ̀ méjì ọjọ́ méje dẹ̀ ló kù tọ̀ fún mi títí máa bímọ ó wá lóun lọ sí àjò ó lè lọ o. má bínú má bínú má bínú. ẹ wọ́n kí. àjẹjù bọ́ sí mi. ìyàwó mi má bínú mm, ọ̀ ní bínú ni àsìkò tí ọkọ rẹ̀ pawó wálé náà lélẹ́yìí. kò ní í ṣe é wú mi ìmọ̀pọ̀ ń bọ̀ gbélé máa bẹ́ẹ̀ yìí ṣe jọ mí ọjọ́ mi bí mi mú <laughs> ẹwà tí ìbí dùn sẹ́rí nǹkan tẹ́yìn obìnrin máa ń ṣe fáwọn ọkùnrin kò dá o sẹ́rí arábìnrin nǹkan tó fojú mi rí àwọn obìnrin méjì wọn tó bá pàdé àpòpọ̀ lémi nìkan lórí bàwọn mẹ́tẹ̀ẹ̀ta nulẹ̀ ìkejì mi lè yí ìkejì mi lè yí ìwọ ló rò pé yóò jọ tẹ́lẹ̀. <laughs> sí dadi eh, wọn fi eh, eh. proud ni o. tanu ah. ẹ káàsán o ẹ káàsán o bóòlì ẹ kó wọn mọ o ìyá kúkú ẹ pẹ̀lẹ́ lọ́wọ́ àwò lọ́wọ́ àdá. ẹ jókòó. Ah, àwọn ṣàlejò nílé yìí ah, àwa gangan la bímọ. ara ilé náà ni. bàbá àkókò màá bọ́ ọmọ ìṣèjú ẹ àbí bẹ́ẹ̀ ni pé o pọ̀ sílẹ̀ lẹ̀. àdáyọ̀ wàjọ tẹ́lẹ̀. ọ̀rẹ́ jẹ́ ń sáré rí ẹ̀ ń ta ṣé ó sì. tẹ̀lé ẹ a lè máa sọ bí ba ẹ pẹ̀lẹ́. yàrá rí wọn. èmi wà ní. àwọn tí o bá ṣe pé obìnrin jẹ́ mọ̀rẹ́nikẹ́ èyí gẹ́gẹ́ ni ìbá sọ mọ̀rẹ́nikẹ́ láì. ẹ ọmọ mi o. ẹ̀dá ẹ ṣe bí ẹni tí òbí kò yìí. ẹ ṣe mọ kọ́ bí ọkùnrin ni àwọn olóore ó yàtọ̀ olú ọmọ. mo bá yín ẹ wọ ẹ ṣe ó yà ẹ jà lọ. ẹ lọ àǹtí ẹ ṣeun ah. o ẹ ah ìwọ gan mo fi kú oríire. ojú inú bàbá yìí ṣe ń dùn bẹ́ẹ̀ ni pé kò bímọ rí. ọ àmọ́ àti kò easy o ẹ ò bò mí. ṣé mo fọkùnrin ni ọwọ́ ọkùnrin yàtọ̀ ìmọ̀ pé bọ́kùnrin ṣe máa ń ṣe ìrìn bó ṣe rí nìyẹn ah, ó le ṣe rí nìyẹn ṣàdúpẹ́ olúwa ṣe mí. ó jọ ó jọ ti mú pẹrẹsẹ ó jọ ẹ̀kẹ́ gbìgìdì gbìgìdì ó jọ. ẹyin bí lè ṣe ń dájú tó tó ń fòsò kété bẹ́ẹ̀ ni tó kò bímọ rí. àríwọ̀ ọkàn mo kì sẹ́ hmm. o kò rí rí. ẹ rí ẹrí bí mú ẹ̀yẹ náà ó tún wá ṣe ṣoṣo bíi ti bàbá ẹ̀. ó ti yé yín. Ah, èwo la wá ń lọ tó yìí. kò sọ̀rọ̀ ta lè máa sọ lókè. Ah, ah, ẹ wo ṣe rí ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ má lọ jìnnà tó bẹ́ẹ̀ pàwọn ọ̀rọ̀ tẹ máa ń tẹnu bọlẹ̀ tẹ máa ń sọ fún mi nípa ọ̀rọ̀ ìyàwó mi n ò ráyè ẹ wo mo ní tí mò ń ṣe o. àjàjọ ò tiẹ̀ fara balẹ̀ àtà ah, ló ń bẹ sọ̀rọ̀ ìyàwó ẹ̀ ah, wo ọ̀rọ̀ owó prepaid meter mú ní pípẹ́ fún un so pé láti bí ìjàrùn tíyàwó yín ti bímọ ní nǹkan kún rojú nílẹ̀ rárá rárá nígbà tí mo dẹ̀ pè lórí fóònù tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹni kí bá wọ́gbọ́n dá sí ẹ̀ mo ní kí n sọ fún yín pé mo ti bá sọ. Ah, <laughs> ẹ ṣeun <laughs> ti san ẹ ṣe mọ pé kò ń ṣànàgún tí mo ti máa ń sanwó ná ẹ lè máa ń dá padà bẹ́ẹ̀ni ẹ mo kàn ní kí n rán yín létí ni. ẹ wo ṣé wàá rí ó kawó púpọ̀ mọ́ lọ́wọ́ ẹ kú mọ̀ pé a ní ìnáwó tá a fẹ́ ṣe báyìí mm. àmọ́ gẹ́lẹ́ tá a bá ti ṣèkó mọ́ tán ń dàwó padà fún yín tàbá ti ṣekú mọ tán. lẹ́sẹ̀kẹsẹ̀. tàbá ti ṣekú mọ tán. bẹ́ẹ̀ni ala kò sí wàhálà. Ah, ẹ ṣeun <laughs> eh? owó tí wòlé mọ mi. a ah, kò sọ ní tèmi ó mú. kò sí èyí tẹ́ bá ti gbé. ẹ sì jẹrán ẹ lọ mú jàbẹ́ ìyàwó rí. kò sí wàhálà mọ́ ah, kò sí wàhálà. ẹ ṣeun o. a bá ṣe parí kò máa bẹ. bẹ́ẹ̀ni. iwájú ọpọ́n fá ọgbọ́ ìyẹn ọpọ́n fá ọgbọ́ olùmúlọ́tún wọn lọ̀kànlélóṣù àárín fá ìta ọ̀run ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọgbọ́ bàbá fẹ́ mọ lójú arí mi. dandan làtàn pàálẹ̀ dífá fún wọn lóde ìlú ńlá níbi wọ́n gbé bí olú lọ́mọ tìmítì kára wọn rẹ̀ wọ́n jọ tọ̀run bọ̀ ìsáwùlú tì kára wọn rẹ̀ wọ́n jọ tọ̀run bọ̀ àwọn tì kára wọn rẹ̀ wọ́n jọ tọ̀run bọ̀ ṣèbútádé. bàbá fágbèmí. ohun tí mo rí lójú báyìí ẹ̀ rí o. kò pọ̀ síbò. fàìsọ̀rọ̀ fàìsọ̀rọ̀ ó léyìn àtọmọbìnrin kan ẹ ti jọ ń fara rora tẹ́lẹ̀ kẹ́ jà jùlẹ̀ ṣe fa ló sọ bẹ́yìn ah, kò jáde nílé mi rí ó ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tíyàwó mi ti wà pẹ̀lú mi sìn ó dẹ̀ ti bímọ fún mi èmi rè ọjọ́ jàrí ni pé yóò jáde nílé mi. ìyàwó yín kọ́ nípa eléyìí ń tọ́ka sí o. Ah. bẹ́ẹ̀ ni o kò tọ́ka rẹ o. àbí ló ń kẹ́. Ìtọ́ ṣé Rónkẹ́ ni? Ìtàkùn gbọ́ọ̀rọ̀ kò dá nìkan tarẹ́ gbọ́ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ ìtàkùn ó níbi ó ti wọ́ wá. Síbù ó lóun ni Rónkẹ́ ló pè é ó lóun ni èyí tẹ́ ẹ dárúkọ rẹ̀ mu. Bàbá Rónkẹ́ ìṣẹ́ ti yẹn lè fẹ́. Ẹni tẹ́yìn lè súnmọ́ tẹ́ ẹ lè máa fara rora padà ni. Lákọ̀ọ́kọ́ náà ilé ọkọ ni Rónkẹ́ wà èmi ẹ̀kan jọ ń sọ̀rọ̀ ẹni èkejì wọn kì í sọ ọmọ tí yẹn lè fẹ́ sínú ilé àfi tí yẹn bá fẹ́ ní fọkànbalẹ̀ láyé rẹ̀ mo gbà yí pẹ́ẹ́n tó fẹ́ lé gan ó ń gbà fọlọ́ ni ìkẹta gbogbo tó dójú ṣe tó yẹ kí n máa ṣe tí mi fi ní ṣe ọlọ́run ni mo ṣe fún bàbá kò sígbà tí nǹkan kan máa dì mí ẹ̀pọ̀ tàbá àjọ ṣeré jáde tí mi ò ní fún ní sàdáàkì mo sì mọ̀ pé sàdáàkì náà ni pé mo yọ ìwọ̀ lọ́rùn mi. ẹ má lọ jìnnà ṣé ẹni tó ẹni tó fẹ́ léwu ọ̀rẹ́ àbáǹtì dí èṣù ní tòun pẹ̀lú rẹ̀ ìràwọ̀ yín dọ́gba pẹ̀lú ẹ̀gàn gidi ni o ìrẹ́ bá ṣàkíyèsí àsìkò tẹ́ ẹjọ́ wà ẹ rí wípé gbogbo ohun tẹ́ ń dáwọ́lé pátápátá ìrọ̀rùn lẹ́ ń ṣe àmọ́ ńgbà tọmọ náà ti kú òǹgbèsè ayé yín ẹ rí pé ó yẹ gẹ̀rẹ̀ díẹ̀ ó yẹ gẹ̀rẹ̀ díẹ̀ ọmọ ilẹ̀ ẹ gbìyànjú láti lọ rèé wá kan ẹ wá kan kó padà sọ́dọ̀ yín kẹjọ máa sùn kẹjọ máa jí. ilé ọkọ tiẹ̀ ló wà ó ti bímọ fọkọ tiẹ̀. ìfà lalágẹmọ òun ti bímọ tiẹ̀ báyìí o ìwọ ni àtijọ́ rẹ ó kù sí ọ lọ́wọ́ o. ni o. ọmọ rẹ wọ̀ ya. ẹyẹ ti ọmọ ni àwọn ọmọ sọ fún wa fẹ asu yẹ mi bẹ ẹjọ ẹjẹ asu sì wá yẹ mi. ọjà wa máa retí ẹ wásaapù wa. ẹ wò àwọn àlejò tí ń lọ ẹ ṣe kíákíá ẹ bá ń gbàsú fáwọn àwọn àlejò míì ẹ wò gbogbo àwọn táǹkà dàgbà sí wa lọ́dún kò mẹ́wọ́ ẹjọ́ ẹ bá ń fún wọn ẹ bá mi gbà ẹ bá mi gbà wọ́n èmi ń lọ ká ọ. Ajadi Ajadi ìṣàwọn èèyàn ńláńlá bẹnú ẹbí ìyàwó rẹ. àǹtí ìbílò wà lórí. ọwọ́ eléyìí yàtọ̀ ọba ń ta. ẹ̀jẹ̀ ẹ̀rọ bìlò ó padà dé sí. ọ̀pẹ̀lẹ́ o ẹsẹ o àmì àmì ẹsẹ o àmọ́ ẹgbẹ́ ẹ ma ẹ ma bọ mi. eru wa o gbọ́dọ̀ pẹ ìgbà tá a lé ní àríyá ṣe bẹ̀rẹ̀ yẹn. Ah, bẹ́ẹ̀ni ẹ ò bá jẹ ti ní èyí àwọn pẹ yìí ní. Um, ṣé ẹ ti bá ó kọ tí mo fọwọ́ sẹ́sẹ̀ sọ ọmọ mi mo ní kẹ́ ẹ sọ ní mi wà. Eh, eh. mi ò ṣe síyàwó mi lọ́kọ́ ọ̀ mi ní bàbá ọmọ eléyìí náà lọ bìyàwó ẹ̀ á sọ fún ẹ pé bàbá ọmọ ló yìí. Eh, ẹ ti ní ìsì gbogbo ẹ̀ pọ̀ sẹ́rí aṣọ́jú nìyẹn. ẹ bò ẹ bò ẹ lù ú ṣe lẹ́sẹ̀. tó yà kásọ̀rọ̀ àti ó yà bọ́ sínú ọkọ̀. ó yà lọ sọ fún ìyàwó mi nílé pé bàbá ọmọ gangan ti wá jẹ́ kẹ́ ẹ ṣe ní kíákíá kẹ́ ẹ ṣe ìyorúkọ yẹn sí akóredé orí ẹ̀ ti burú ó yá ẹ̀ ń bọ̀. jọ torí Ọlọ́run jọ torí Ọlọ́run fi mí lẹ̀ fi mí lẹ̀ torí àǹtí mi dùn inú mi dùn pé wọ́n mi bá nǹkan tó ṣẹlẹ̀ lánàá mo ò dẹ̀ fẹ́ dàbí àgbà òṣìkà mi ò fẹ́ di ẹni tó máa rólé apá kan dákan sí nítorí ẹ̀ mo ṣe ránṣẹ́ sí àbúrò bàbá mi ṣùgbọ́n ó dùn mí pé wọn ò lè sí mi báyìí lẹ́nìí torí ẹ̀ lọ ṣe rán àbúrò mi wá inú mi dùn pé gbogbo yín ẹjọ́ wà mí báyìí ni ẹjọ́ mo fẹ́ bẹ̀bẹ̀ yín mo dẹ̀ ń rọ̀ yín ni torí pé mi ò ní fẹ́ yájú sí ẹnikẹ́ni bíbáyìí àárẹ̀ kan tí bàbá olówó wá ṣe wọ́n wá béèrè ọmọ wọn ẹ jọ mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́run ni torí pé táyé pé mo ṣe. <laughs> àti ìbínú máa bínú ẹni kó má fọ ọkàn mi. wọn náà ní sùúrù. ẹni kó má fọ ọkàn mi ẹni kó má fọ ọkàn mi. ṣẹ́rí ẹ jọ gbogbo ẹrù tó bá jẹ́ ti Ọlárònkẹ́ nínú ilé yìí ìwọ náà ní sùúrù ṣé bí wo pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ orí fífọ́ yìí ni pẹ̀lẹ́. gbogbo ẹrù tó bá jẹ́ ti Ọlárònkẹ́ bóyá òun ló ní ni o bóyá èmi mo ra fún un tó jẹ́ tiẹ̀ pátápátá àbí èyí tó bá rò pé òun lòun yẹ kó ni tó bá jẹ́ pé tèmi gan ló wù ú kó jẹ́ àga tá a jókòó lé lórí nínú ilé ló wù ú ẹni pé kí Ọlárònkẹ́ kó máa kó gbogbo ẹ lọ kó dẹ̀ mú ọmọ ẹ ọmọ bàbá olówó kó máa mú lọ ẹ jọ nítorí Ọlọ́run mi ò fẹ́ ẹ má jẹ́ mi ò fẹ́ lóko èèyàn lọ́rùn o ṣó le tó tó báyìí ni. ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kó gbé ọmọ ẹ̀ kó gbé ọmọ ẹ̀ torí pé mi ò lóògùn òkìgbẹ́ o mi ò dẹ̀ lóògùn ayẹta ẹ jọ nítorí ọlọ́ọ̀ mi ò lẹ́yìn kẹ́ni bọ́dọ̀ ẹ̀mí mi légbodò torí ọlọ́ọ̀ ẹni kó máa lọ kó máa lọ. má ṣe bẹ́ẹ̀ wá tí ẹ wọ́lá tèmi tí mo wà lórí ìjókòó ṣé bó ní ká sọ̀rọ̀ ni jẹ́ ká sọ̀rọ̀ yìí nítùbínú bí a ní ìdá kọ́ máa lọ ni ah, ah, ẹ burú léèyàn èmi tí mo jóbìnrin gan mi lè ṣe nǹkan tẹ́ ẹ ṣe. kọ́ máa lọ kọ́ máa lọ ta ló pè yín sọ̀rọ̀ ṣọ́ pé yín sọ̀rọ̀ ẹlẹ́nu ṣanṣan náà ni ò ṣe tíjẹ́ kí ẹ rọ́kọ ẹ ẹ ẹ rí wọn ẹlẹ́sẹ̀ tàn tínrín. èyí tó ṣe kalẹ̀ láì tí ìrojú tu ẹ̀ yìí ó tún dà mí sílẹ̀. tó bá wù ẹ́ kò para ẹ torí èmi ò tó ń tà tó ń jẹ́ sáràtà mi ò mọ̀ nǹkan tó ń tà tó ń jẹ́ sáràtà tó fẹ́ torí ẹ̀ para ẹ kí ló dé? Ah, tó bá ní kúrò ilé ẹṣẹ́ wa ni kí n kúrò ilé ayé ni ó lè mú ẹ ìwọ ló lọ́pàá rẹ lọ́pàá rẹ. ọlọ́run kí wọ́n dúró kó gbọ́ ẹ ẹjọ́ torí ọlá àti ìbídùn ẹjọ́ mi ìfẹ́ wojú yín inú mi dùn pé. ojú bá nǹkan jẹ́ sí i ìlú táì tí rojú tu ẹ̀. ẹ gbọ́ àǹtí ìbídùn ẹ jẹ́ sọ yìí ọlọ́run kẹ́ inú mi dùn pé orí ohun ẹ padà o sì fi hàn mí pé ọmọ elépo ni ẹ kó o tú èkó ẹ o tún fọ mo wá sọ̀rọ̀ yìí ẹ wo níbo. mo bọ́ bàtà ilé mi kí ló dé. ẹ jẹ́ kí n sọ orí ilẹ̀ la wà yìí torí pé gbogbo nǹkan tẹ́ ẹ máa ń rò ní pé gbogbo àwọn ọlọ́kọ̀ pátápátá tàbí àwọn tá a máa ń gbé ọkọ̀ lọ dálẹ̀ òun ranù ni wá òun sì nà ni a ṣùgbọ́n mo wá wà lórí ilẹ̀ ilé mi tó yẹ pé láti ọjọ́ tí mo ti pàdé ọ lárugẹ àbí lọ́jọ́ tí mo ti kẹnu sí pé mo fẹ́ fi ọ gẹ́gẹ́ bí aya àbí láti ọjọ́ tí mo ti mú wọnú lé gẹ́gẹ́ bí ìyàwó mi tí mo bá ti fi àyà lu àyà obìnrin kankan kọ́lọ̀ má fèrè fún mi àmọ́ tó bá yẹ pé mo ò ṣe bẹ́ẹ̀ tí ọlọ́run kẹ́sì fi orú ìwà rẹ̀ tó fi san ní ẹ̀sọ́ fún mi gbogbo ilékílé tó bá wọ̀ kò ní rá láàánú. àwọn ọ̀ọ́ni péré fún wọn náà ire òní jẹ́ ti ẹ̀wọ́ wèrè wọ́n wọ́ bàtà tó bọ́ èmi gan mọ̀ bàtà bọ́ èmi gan bọ́ èmi gan bọ́ èmi gan ti bọ́ bàtà mọ̀ bọ́ bàtà tiẹ̀ ẹ kó ṣì dánú jọ. ẹ wo ẹ jẹ́ kó gbọ́mọ ẹ o kó gbọ́mọ ẹ̀ kó dẹ̀ fi àwọn ọmọ mi lẹ̀ àwọn ọmọ mi ti lọ léwe kó mú ọmọ tiẹ̀ kó máa lọ ah, mo ti ju yín náà mo ṣẹlá ṣe díẹ̀ o ah. ẹ ṣeun gan. sori tí ló bá ń jó bùlàbùlà báyìí èèyàn máa ń gbọ́ omi tó fi ń pa ni ah, kì í ṣe pé kí wọ́n náà wá máa fi afẹ́fẹ́ kó máa fi fẹ́ iná kí náà máa jó bùlà ṣe bóbìnrin ni wọ́n náà. èmi ò rí bí àbúrò yín ṣe rí ẹ sún síwájú ẹ tán kan yẹn ní tọ ẹ̀yin gan kọjá àyè yín tẹ lọ́ngbé tẹtẹ yóyù ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ó ga. alárúkẹ. ó ti tó. àtúbà lọ́wọ́ bá jọ́lọ̀ mọ́ àbí tí ò bá sí lórí ìtẹ́ mọ́ ni ọlọ́run ní fi eégún yóò bá lọ. ó ti tọ́ náà ẹ wọlé lọ ẹ wọlé lọ orí fífọ́ lẹ́ẹ̀kan máa fúnra yín. ọlárúkẹ́mi àṣàkẹ́ this is your new place of abode. Yeah, a specially decorated white oven for a white woman in this country born in black Africa. <laughs> now, listen, and listen very carefully. I have a reason for giving you this whitish color because I know Omumine. Tó bá fẹ́ gbọ́dọ̀ ṣe fún ẹ torí pé ìwọ ni ìràwọ̀ omi tómi bá dà sí ilẹ̀ ilẹ̀ máa máa lọ́ra sí ni do you understand and um, I just want you to be comfortable just tell me anything that you want I am ready to do it you are my comforter. ìwọ ni mo rí láìlè lórí jù mo dey believe pé òun lè disappoint me just tell me anything that you want I am ready to do it including akóredé ọmọ mi alálùbáríkà àtàwọn ọmọ mi méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn forget it èmi mo ní gbogbo wọn and I will take care of them good care of them. ṣe you never cease to amaze me. adúrú ilé ìbí mi bí mo dé yàrá mi ìlàfẹ́ sùn ewu ní bó ṣe tó. ọ̀gá mm, look look look for you to confirm that ìwọ ló lè bí báyìí look at this have you seen this have you seen this just for you to know that you own this place. With the Roman security to one side. They are for you there because ẹni tó bá ti fẹ́ wọ́n gbọ́dọ̀ máa ṣe fún ẹni now besides ẹ àríkẹ́ orí ẹ pé ọmọ dáadáa now wo madam ọ̀gá ẹ̀ nìyẹn o ọ̀gá ẹ̀ ní tó bá ti fẹ́ lọ gbọ́dọ̀ máa bá fẹ́ o tó o bá fẹ́ kan àbùkù my baby mo ṣe wo salary ẹ àwọn tó lágbára tí ẹ lówó gbà gan lọ tó bá sanwó fún house girl kò lè gbà kọjá fifty thousand naira bó ṣe wà seventy five k ni wear every month yeah because of no because of you kò tún mọ àwọn oúnjẹ ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ó tún wá máa gba aṣọ ọ̀fẹ́ mo mọ̀ pé ò lè wòran wà tó máa dáṣẹ láwọn kankan so o gbọ́dọ̀ take care ìyá that's my life that's my everything hmm? àwọn tí mo ní ká kó dani table àwọn tí kò wá. wọ́n ti wọ́n mi létí pé wọ́n láwọn ti wà lójú ọ̀nà láti ẹ̀kọ́ wọ́n láwọn ò fẹ́ dé. àwọn àdúró lẹ wọ́n ti gbọ́ láti bí over a week now wọ́n dẹ̀ ló ti rẹ́dí mo dẹ̀ ti lọ wo kínní yẹn in fact ó sùn tí n tó ń fẹ́ gangan so n tó bá ti fẹ́ ló gbọ́dọ̀ máa bá fẹ́ kò gbọ́dọ̀ ṣe wàhálà kankan kò gbọ́dọ̀ dé kitchen kò gbọ́dọ̀ lọ sí bedroom kò mọ̀ bá omi tómi bá ń yí dà yá wà á tó pọnmi kan sílẹ̀ tó máa máa fi o lè fẹ́ lò fún anything you understand kò gbọ́dọ̀ tẹ́ ilẹ̀ àná ọba ni ṣọ́ọ̀bù ọba ò kí àná you know that uh-huh. But any slightest mistake kò parí iṣẹ́ mi rà nìyẹn hmm? hmm? ṣọ́ọ̀bù owó rẹ lọ́dún is nine hundred thousand naira O mọ̀ rẹ̀. God bless you my baby o ti rí nǹkan kan let's go come on to, come on, see. Hmm? No! You must. No, no, you want, you want more than that. That's my baby. <laughs> Iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹjọ́ five I ṣe owó kékeré. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹjọ́. Àwọn ti bẹ̀rẹ̀ àwọn ṣe five thousand. I want to. èmi ò mọ̀ bóyá òdodo ni. Mo gbọ́dọ̀ kan èmi ò mọ̀ bóyá òdodo ni. Ó ní No, besides that.

ṣe rí nǹkan kan tí mo fẹ́ sọ fún yín ni pé ṣe rí bí mo ṣe gbà yín kẹ́ bá bá mi gbá àwọn ọmọ yìí lọ síléèwé ni mo ṣe gba kíkẹ́ lọ́mọ kó máa bá mi tọ́jú àwọn ọmọ kò wá sí kankan tí mò ń ṣiṣẹ́ fún lórí àwọn ọmọ yìí náà ni o ṣùgbọ́n nǹkan tí mo ṣe pè yín gangan ni pé kò sígbàkúgbà tí ẹ bá máa gbé wọn lọ síléèwé kíkẹ́ lọ́mọ gbọ́dọ̀ wà pẹ̀lú yín láti gbé wọn lọ tẹ bá dẹ̀ fẹ́ wá gbé wọn láti iléèwé máa bọ̀ nílé ẹ gbúdọ̀ kọ́kọ́ gbé kíkẹ́ kẹjọ lọ gbé àwọn ọmọ torí mo ti sọ fún wọn léèwé pé kọ́ má jẹ́ kí ẹnikẹ́ni wá mú àwọn ọmọ mi lẹ́yìn kíkẹ́ lọ́mọ tá à ń wò yìí. nǹkan tẹ́sán sọ lọ́ọ̀kan ni kí n tó gbà wọn mọ kí n lọ gbé kíkẹ́ n bá dẹ̀ fà drop kí n lọ gbé kíkẹ́ kò sí wàhálà yẹn ló kéré jù nìkan tọ́lá ń lè ṣe bọ̀ owó mi ló ṣú ọ̀jù ṣe wàhálà oyin á pé pérépéré ṣùgbọ́n mò ń bẹ̀ yín ni kíkẹ́ nìkan ló lè jẹ́ kó pẹ́ ṣe ti gbọ́. dájú a máa máa tètè. Ah, inú mi á dùn o àmọ́ tó bá ti wá pẹ́ dé ẹ má rọ́ọ̀sì o ẹ má sáré o gbogbo ilé ayé mi rèé o hmm. ẹ wo ibo ní ká hmm. ẹ rọra o ẹ rọra o kíkẹ́ o all right baby bye bye bye love you ẹ rọra o ẹ jẹ́ rọra bí omi yẹn o ó máa ta omi síyàn lá ah. ó dà pé orí ẹ pé díẹ̀ náà. dìde. má jẹ́ kí n dìde ẹ̀ṣẹ̀ tí mo ṣe ó burú. gbogbo nǹkan tó bá wùn kó lè ṣe fún mi mo dáríjì ẹ dìde ah, dìde tí mo ṣe burú o dìde mo dáríjì ẹ tí mo ṣe burú o dìde mo dáríjì ẹ. ọ̀dà jẹ́ wọn àbá. ìrora jókòó jókòó jókòó mo dáríjì ẹ gbogbo nǹkan tó wùn kó lè ṣe mo dáríjì ẹ jókòó kí ni ẹ̀ṣẹ̀ tó ṣe mí gan. sórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó yẹ kí n pè èèyàn sí kí wọ́n bá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. tó tó yẹn. n tí mo ṣe burú kò dáa kò dáa kò dáa kò dáa. mo ń gbọ́ ọ̀rọ̀ ń tóbi káfọ̀bẹ̀ bù sọ mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀. mo ti lọ́mọ ń ta. ọmọ. ìrọ̀ bó ṣe jẹ́ rè kó ṣe pé mo ṣàdédé sọ pé mo fẹ́ fẹ́yàwó ọmọbìnrin yẹn mọ bóyá kílọ̀bù mo lọ́jọ́ náà tí mò ń bọ̀ mo bá rí i mo bá ń bá a ṣeré o àbí bó ṣe pè mí ní bíi oṣù mélòó kan sẹ́yìn ló bá ní òun ti lóyún lóyún ah, oníyàwó kan lèmi. ẹ̀yin ọkùnrin ẹ lọ́rùn. Ah, oníyàwó kan lèmi hmm. mo á ní mo ṣáà ní kó lọ ṣe ló wá ní pé òun pàdé aládùúrà kan sọ pé tóun bá ṣẹ̀wọ̀n yẹn kó máa kú lókè tí bá ní kó lọ ṣe òun rẹ̀ láti ṣe pé sí mo rẹ̀ láti tọ́ wípé tí òun bá kú o ni mo pa òun. a dẹ̀ lè pé kò ní lọ rí bẹ́ẹ̀ kó lọ rí bẹ́ẹ̀ mẹ́ra ní kò filẹ̀ ó ti wá bímọ kò bímọ ọkùnrin ìyẹn ni wọ́n á wò pé ìrànlọ́wọ́ tí o bá fẹ́ ṣe fún mi torí èmi náà lọ bì kan tí wọ́n sọ wípé gbogbo tó bá jẹ́ ọmọ tí mo bí wọn gbọ́dọ̀ sí níta wọn gbọ́dọ̀ wà nínú ilé pẹ̀lú mi ni o sì mọ̀ pé ọmọ tiẹ̀ ló kù ti wà nínú òyìnbó yìí àmọ́ mo nígbàgbọ́ nínú pé tá a bá jọ kó ọmọ lò pọ̀ bọ́ ìwọ náà nìyá rẹ̀ ìwọ nìyá ẹni tó bímọ ìwọ nìyá ọmọ èké pínínsín ni ó fẹ́ràn rẹ̀ tó bá rí ó sì jọ ọ jọ dáadáa dàpọ̀ lórí ọgbọ́n dàpọ̀ ó ti ṣe ó ó ṣe ó wọ́n yìí pé irú bọ́sikọ́tà ti alẹ́lẹ́yìn bóyá kó máa gbé bẹ̀. ẹ jọ kò lè work irú ọ̀rọ̀ wo nìyẹn n ti gbà pé o ti fún lóyún o ti bímọ kó tún wà máa bọ̀ ń bí ọgbọ́n tẹ fi gbalé lọ́wọ́ mi nìyẹn kò lè possible kò lè work. kò lè wọ́ọ̀kù. mi ò gbà. wo eh, bèbè ó ti rẹ̀ mí o bóyá wọn ní kíjọ. hey what what what what's all this nonsense now what rubbish kébì manage pound o èmi ọkọ ẹni kí n manage so tí wọ́n sọ pé ẹni tó manage right kí manage àárọ̀ la kí wọ́n tó ṣe rice fún mi how many minutes does it take to to prepare rice now listen to me listen you are becoming very lazy yóò dàbí mo ti ń pamper ẹ jù are you mad ṣó ń me. Kill ni kí ló ṣiṣẹ́ gbọ́dọ̀ bọ́lú ẹni ìfẹ́ o sọ pípẹ́ kì kì dúró dé àrọ́là tó you are tired of what Kill ló ṣe nu lẹ́yìn tó ló tired ẹ̀mí tí wọ́n wà ní this site tí mo work out for both of us you so I don't deserve what, what, what, what I want or what now listen Bomi, Bomi gbọ́ dada in the next five minutes till rice will be ready of course o mọ nǹkan tí mo please please Joe. what nonsense kì dúró dé èmi tí mo ní plan mọ̀ kàn ti máa jẹ láàárọ̀ la o fẹ́ sọ wọn ni wọ́n decide wọn á sọ kàn ti máa jẹ fún mi ni don't please please please five minutes before, ẹ kí láti ṣẹ́wà rẹ di. ẹ tó wọ́n mú kó fẹ́ jẹ rice lọ́ọ́ ṣe fúnra rẹ̀ ṣé kí wọ́n á para mi ni mo ti ṣe wàhálà látàrí ó ti relú ẹ̀ ó tún ní kí n lọ́ọ́ máa ṣe rice lọ́ọ́ ah, ṣe fúnra rẹ̀ o. hello hello kí n wọ kitchen kí n lọ ṣe rice fúnra mi ní ọkọ ẹ your husband pé mo yá èèyàn ni mo sọ dárì mo sọ everything kí wọ kíchìn kí sí rice so tó ń tó o tó tó bá rí èmi ọkọ inú kíchìn you be happy so prayer yẹn tọjọ́ kan kí n bẹ̀ sí máa wọ kíchìn kó a pé from there ni mama dáná fún ẹ now listen o bẹ pé rice it doesn't take more than five minutes ìsinmi wa fẹ́ rice àtẹ̀wà wà wá dín ẹyin lé everything wà á lè ṣe under five minutes. Eh, ọ̀kárí bàbá. àwọn àlejò tí a fẹ́ papọ̀. àwọ̀ ọlọ́run ní í ṣèyún. ẹyin tí n bá ní jókòó bẹ́ẹ̀ wọ́n ní kọ́mẹ́ ti dálẹ̀. Ah, ah, ọ̀rọ̀ bá mọ lájò ó dààmú mọ́ra ìwọ ni wọn wà kí pé okú àìgbàgbé bó jẹ́ lòmíì ni yóò ti fi mú kọ́. Ah, ìyá gbọ́dọ̀ fúru ẹ̀ ìyẹ́ pílẹ̀ ayé yẹn mú kọ́ nù. nǹkan nù nǹkan nù. bó wàá wá ní kí n jíjẹ mímu ilé tí ń gbé èmi mò ń ṣètò rẹ báyìí tí n bá ti ṣe hà ó ṣe o pẹ̀lú mi. ọ̀dà àbáwọn awo ti wá kì fún ọ nu ìwọ náà sì ti kì fáwo ó ti dọ́gba báwọn nǹkan ńláńlá ó wà padà pò fún ọ nǹkan ńláńlá ó padà pò fún ọ. ṣé ti rí tololo tí mo jù sí yín mo gbóhùn rẹ̀ àmọ́ n ò tí ì wò. <laughs> ẹ lọ wo hundred k péré náà ni. ọ̀dà báwọn ọmọ bá dé wọn ni kí wọ́n bá wọn ojú ẹ̀. ọ̀dà ẹ ṣé mo dúpẹ́. àyífà lè jò ó lé ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣé mo dúpẹ́. ọ̀dà ọ̀dà ọ̀dà ó bá láyọ̀ o. wèrè yóò gbé fún hello. ẹ eh, hello. Ah, ah. ta ni o mọ ìyàtọ̀ lé ọjọ́ ọṣẹ́ tó ń pèèyàn lọ́jọ́ ọṣẹ́ àtọjọ́ téèyàn ò níṣẹ́. ta ni ò níṣẹ́ tó wá ń pèèyàn nígbà téèyàn wà lẹ́nu iṣẹ́ ẹ̀. ẹ mi ìyá àwọn ọmọ ẹ ló ń sọ̀rọ̀. ìyá àwọn ọmọ mi. Ah, ó ti kú ó ti kú tipẹ́tipẹ́ èmi nìkan mò ń dá àwọn ọmọ tọ̀. àbí wèrè ni ìyá àwọn ọmọ ẹ wo ló kú ọlọ́run ò ní jẹ́. èmi ọlárúkẹ́ mi mi ní kún kékeré ẹni ẹlẹ́nu rẹ̀ nígbà ṣe mi ṣe ọ̀rọ̀ òṣìwò ló ń sọ. Rónkẹ́. èyí tèmi mọ̀ gbẹ̀yìn ọ̀bọ kan tó kú láìpẹ́ yìí Rónkẹ́ ló ń pè é àtajá tó ṣẹ̀ kú lẹ́nu ìjẹta yìí. àánú ẹ̀ ń ṣe mí oníranù. gbọ́ láyéláyé ẹ̀ tó o bá fẹ́ ṣòfò tó o fẹ́ parun tìrantìran má pè nọ́mbà yìí mọ́. ta ló fẹ́ pè ẹ́ tẹ́lẹ̀ tó bá ṣá ọmọ mi ṣòro pé máa pe wèrè ara ẹ ní kí mo fẹ́ fi ẹ́ ṣe. ìwọ tẹ́pọ̀ wúlò tẹ́lẹ̀ kí ni mo fẹ́ máa pè é fún. àwọn ọmọ mi tó wà lọ́wọ́ ẹ ló jẹ́ kémi máa pè é kí ni mo fẹ́ fi ẹ́ ṣe. láyé láyé ayé ẹ má pè nọ́mbà yìí mọ́. olóṣì kù tiẹ̀. ọ̀ọ́ni jèrè. ọmọ ẹ ń jèrè lẹ́yìn ọkọ ọ̀ọ́ni jèrè olóṣì ó tún ti ṣépè ó tún ti bẹ̀rẹ̀ pé wọ́n jọ kó ṣèdánilórí fún mi wọ́n fi pè jẹ́ kíní fẹ́mi wèrè ẹ̀rí ó lò sí tún pè mí. lórí burúkú kò mọ̀jú kó máa ṣe látà gbogbo ọjọ́ ayé ẹ̀ pè ní. Ah! ọlọ́run ìjọba ọba ètò máa ṣe àwọn ọmọ mi ah! kò tí máa ṣe fún tí máa fojú ẹ̀ rí ah! bàbá mi lé ṣebí wọ̀ ni. báwo orí eléyìí sí ẹ pé sixty five ní ọ̀dà ẹyọ kan péré ló ṣì lọ́rùn ẹ̀ náà. ẹtìrìsì báyé ń tàwọn ilé ilé ọ̀kọ̀ọ̀kan náà lè ṣe ń rí list yẹn bó ṣe oníkálukú ṣe lọ ni. manager kí ló ń ṣẹlẹ̀ in the recent time gbogbo àwọn quotations tá a send out ni wọ́n kọ represent sí kí ló ń ṣẹlẹ̀. ṣe rí sá nǹkan tèmi observe ni pé kì í ṣe pé bí owó wa pọ̀ àbí quotation wa wrong bọ́ ṣe rí situation country ó dàbí bí things ṣe rí ń sìn everybody wọ́n kàn give ẹ mo dẹ̀ tún try to ṣe survey lọ sí ọ̀dà mo check àwọn colleagues wa tó ń wà ní same field táwọn náà make supply bẹ́ẹ̀ everybody ló ń face kínní. ok omi ń pe o lóòótọ́ èmi bó o ti ń sọ èmi náà láwọn mo láwọn tá a jọ ń gbaṣẹ́ náà àwọn oríṣẹ́ gbà irú situation wo ló wà ní country àwọn oríṣẹ́ gbà ẹ̀yin oríṣẹ́ gbà ọjà tó tún wà ní yáàdì tó yẹ kẹ́ ẹ tó máa kẹ́ ẹ máa tà jáde ẹ̀ tà jáde mo lọ sí yáàdì ní last week nígbà mo ti tí mo ti Àbújá dé mo bá àwọn staff yẹn tí kálukú wọn ń sọ̀kalẹ̀ nígbà àwọn ìṣẹ́ tó máa ṣe. ẹ sà látìgbà tí mo ti wà ní ìdí iṣẹ́ yìí you are the first person tó máa sọ pé mi ò lóòótọ́ kó ṣẹlẹ̀ rí ṣe ra àwọn pípù tẹ́ ń wò yẹn kò sí nǹkan tó ń fẹ́ ṣe. àyè sọ pé mò ń parọ́ ni. Ah, not at all sir. look mo ń ṣe kí n tó rówó ni o. I know sir. in fact report mo rí látọ̀dọ̀ accounting officer wa n tó sọ mi ni pé owó kan jáde ní the last eight weeks pé owó kankan ò ṣe bẹ́ẹ̀ wọlé ìwọ náà wo nǹkan ọjà sixty five ẹyọkan lẹ́tà láti bí six weeks àwọn màá gbọ́ màá gbọ́ wọ́n dẹ̀ ń gba salary. mi lè dispute nǹkan tá account officer sọ yẹn ṣe mọ nígbà tọ́jà ò yá so a dẹ̀ ní láti sanwó àwọn èèyàn torí àwọn náà ní family. sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ ẹ tó bá wá ní kò yẹ kí n bá wọn lórí oorun now i have taken a decision and that decision is mo fẹ́ kó lọ sí yàdí yẹn lọ wo gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn kó wo àwọn tíṣẹ́ wọn ò bá wà so essential kẹ́ arrange fún letter termination of appointment wọn and. Um, not less than fifty percent of the capacity of staff to wà man. ọ̀gá ah, fifty percent pọ̀ ẹ jẹ́ apply? plight àwọn family wọn náà. ẹ o lè gbà wọn ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ náà mọ́níjà o lè gbà wọn ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ náà kò sí tó burú mẹ́. I give you only forty eight hours kó fi make gbogbo report mo ní kó ṣe yẹn kó dórí tébù mi by Friday kálukú àṣà fún wọn lẹ́tà thank you ọ̀gá ìbàjẹ́ kàrò torí ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́mpìnì wa náà a lè sọ ọjà ilé wa ó lè bẹ̀rẹ̀ sí ní yá lọ́la we will start look all uh, me looking for staff all about. manager sir tọ́lá mi gan mi mọ̀ tó manage include your name your name should be number one lórí list àwọn tó ń lọ. ọ̀gá èmi sà uh, ṣé ó pẹ́ fún sà. you don't include it i will include it myself. Come on, sonny. nìyẹn. Chief. Chief I'm pè mí fún. Hello, ah, Chief. Chief, ah, hey, eh, sọ fún mi pé ẹ ń èmi kò sáré jáde ńlé ń sìn pé kí sáré lọ ṣe um, grocery shopping ni ẹ má bínú ah, ah, chief àmọ́ àríkẹ́ àti ọ̀kan láwọn wà nílé chief ẹ má bínú ẹ má bínú kò dé wá sóúnjẹ ńlé báyìí o kí lè má wá jẹ ó dáa náà ó dáa náà ẹ má wọrí mo máa ya supermarket nsìn máa sáré ṣe mọ̀ wá nǹkan tí máa ra pápápápá tí máa lè dàpọ̀ tí bá délé sódà oúnjẹ yẹn á lè tètè rẹ̀ dí iṣẹ́ gbọ́ oh, ẹ má bínú ọkọ mi i'm really sorry ẹ má bínú ṣe gbọ́ ẹ má bínú mi mọ̀ èmi kò sáré jáde ń sìn gbé ah, pápápá kíkọ ra nǹkan mi mọ̀ pé ẹ máa dé bá ah, ó dáa ó dáa ẹ má bínú ó dáa <laughs> ẹ má bínú <laughs> ṣé ẹ mú nǹkan wá fún mi ṣá. <laughs> Eh, mo jẹ́rìí alright, <laughs> alright, all my love no problem no problem èmi náà ní pẹ́ mi ní pẹ́ rárá máa tètè ń sin kíákíá pápápá mo ti dé iléeṣẹ́ gbọ́ all alright, all my love Alright, alright. thank you <laughs> Alright, bye i love you too ṣe fi ìṣàwọ́ làwọn pọ̀ ẹ́ mo sọ fún yàn pé yàn ń bọ̀ kàn láì kàn máa surprise yàn ṣá all the time ó ń jẹ́ ní ti ẹ̀kọ́ ojú jàre ó fún mi sílẹ̀. What? fat free ah, mi fẹ́ nǹkan tó ní fat um, oh yeah bread let me check my list kí wọ́n list mi kí n má tún gbàgbé nǹkan kan because ready láti tún padà wá sí bíbá yẹn o okay eggs yeah uh, what else what else what else what else mo tún fẹ́ ra yẹn náà gbogbo àwọn mílkì fat kan ti pọ̀ jù ẹ̀yin wọ́n fẹ́ ń try láti lose weight àtún a tún ah! <laughs> oh my god look at my babies ah, oh my god oh ọmọ <laughs> oh, I've missed you guys mo ti mi Oh. <laughs> oh. I miss you. How are you? Eh? How is school? Who made your hair? Your hair is so beautiful. Look at your face. I miss you guys so much. Hey, eh? What was that at your Ah, ah, gala. Ẹ wo, wá, ẹ gbà, nǹkan ti bára fún yín ni kẹ́ mú, it ti gbọ́, ó yẹ kí a máa lọ́lé o. Ẹ let's go. Boy, oh, ah, boy, you only change. Ẹjọ́ wo ló tó fẹ́ change every time gọ̀rọ̀gọ̀rọ̀ á máa pariwo á It's not your fault. I just want to shout, God, I miss my children. Look at them. Ah. How are you? Good afternoon. Goodness. Eh, Bàbá, eh, ẹ mọ̀ wípé tí nǹkan bá ti fẹ́ rújú ọ̀dọ̀ yín náà mo máa wà. Iṣẹ́ tẹ́ ẹ ní ṣe mo ti ṣe, gbèsè tẹ́ ẹ ní gbé mo ti gbé. Àmọ́ kàkà kó sàn lára ìyá àjẹ́ mi, ó ṣe ní fọmọ rẹ̀ bí wógun kọ̀ yàtọ̀. Mo gbọ́dọ̀ pé ń padà ẹ̀yìn ni, ọlọ́mọ jọ padà ẹ̀yìn fún wa ṣùgbọ́n kò yàtọ̀ òsúnwájú náà mo ní wá rí fún tí gbèsè mi bá tún gbé tá a lè gbé. ọwọ́ mi ìjọ sí wá ń kọ́. ibi tó wà ibi tó ti ń gbádùn ni gbogbo jíjẹ mímu mo kó bẹ́ẹ̀ mo gba lé fún un nítorí pé lọ́sàn-án ló wà ti fẹ́ẹ́ rí báyìí mi ní rí. bàbá lé fún ta. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ojoojúmọ́ lè má dọ́dọ́ rẹ àlè mọ́ ríra kódà máa máa aago mọ́kànlá lọ́dọ̀ rẹ̀ gbá mi kí n tó padà lọ nílọ́sùn. ṣé ìbú ẹ ti dùn kí ló dé. ọmọ yìí ò gbọdọ̀ kó lákàtà ni ẹ̀jọ̀ máa sùn ẹ̀jọ̀ máa jì ní ẹ̀jọ̀ máa fara rọra gbogbo gbà ọmọ àjírí ni ah. ọmọ àjírí ni. ẹ ẹ bàbá fábíyèmí ẹ máa gbọ́ ṣé ẹ mọ̀ pé èèyàn ní ní sùúrù kọ́kọ́ mọ̀ mọ̀ èso rí ẹ̀ ìyàwó tí bẹ́ẹ̀ lè ní ara rẹ̀ á máa gbóná n sì fẹ́ fọwọ́ ara mi fa jọgọdì àbí kí n fọwọ́ ara mi dalé mi rú ilé tí mo sì gbà fún lóun jìnnà sọ́dọ̀ mi o tí n bá fẹ́ bá ní mo lọ jírí láàárọ̀ mo lọ jírí àmọ́ pé kí n kóbi méjì sí abẹ́ òrùlé kan nígbà wọn fọwọ́ fa kú ni o. mo ní fẹ́ kọ́ taná fún ọ ṣéèfù ọmọ wọn ẹjọ gbọ́dọ̀ máa sùn nílé kẹjọ máa jí ni kì í sọmọ tí ó tàkété sí ọ rárá ọgbọ bó tilẹ̀ jẹ́ pé ó wà ní ọkọ kan gbàgbé èèyàn gbàgbé èèyàn àyàbánu èèyàn tìdí èṣù kò sí ní tó kàn ọ́ pẹ̀lú èèyàn ṣùgbọ́n wúràwọ̀ rẹ̀ bá tọ̀dọ̀ rẹ̀ mu má kọtí ikún sílé yìí o ìṣú ń bẹ lọ́wọ́ rẹ ọ̀bẹ ń bẹ lọ́wọ́ rẹ máa bẹ́ o. <sighs> ọ̀dà alátiṣe ní láti ṣàrẹ̀ máa wá ti ń ṣèṣe. ọ̀gá mi afúnimáwo bẹ̀ afúnni má sì lè gbé fún bàbá ẹ má bínú mo fọkọ mo fọkọ ẹ wo òjò ló ká mi mọ́ tá máàkì bẹ́ẹ̀ yẹn torí ẹ̀mí ti tètè dé. àjàdí ló kó fọ́ọ̀mù. mo mọ̀ mo fọ́ọ̀mù ọlọ́nà púpọ̀ ni. ẹ má bínú. nǹkan tó máa ń fà á nìyẹn wọ́n máa gbáre lọ́wọ́ èèyàn kan á lè gbé fẹ́ lórí. a ah, bàbá ti wọ òní rí bẹ́ẹ̀ ẹ jọ. ẹ jọ àṣẹ. wo nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé mọ́tò tó ń wá yìí. bẹ́ẹ̀ ó sẹ́wọ̀n fún àbí lọ́kọ̀ gbẹ̀gbẹ̀ nínú ẹ̀ kó bẹ̀ sí. olórí mo ti fọkọ mo mọ ẹjọ ẹ má bínú síbẹ̀ ẹjọ tó lọ́lọ́ olórí ẹjọ àmú ti sisi ẹjọ tó lọ́lọ́ ẹ sàánù. ẹni lọ kẹrù mi ni bàbá mo mọ mo fọkọ fẹ jọ wẹ̀yìn ní pẹ́dé lọ́jọ́ mi ní pẹ́dé náà ẹ wo ojo yìí ni mo lẹ́bi mo lẹ́bi sí mo ń bọ̀ ẹjọ ẹjọ mo ti rí ìṣòro ju ẹjọ. so mọ̀ pé nọ́mbà one ni mo jẹ́. mo mọ̀ ọmọ kìí chairman ni mo jẹ́. mo mọ̀ bàbá. dìde lẹ̀ ok mo pàṣẹ fún ẹ dìde a ní kò gbé bọ́dí ẹ̀ dìde ò jẹ́ kí n land nǹkan tí mò ń sọ fún ẹ ní pé truck tá a ṣe ra yẹn two seven one four truck yẹn ń sìn ìwọ ló máa máa lù gbà kí ẹ lélẹ̀ ẹrù ẹ tí mo ní kó lọ kó yẹn lọ kó sínú ẹ sórí ní company wa gbogbo àwọn staff àmì gbogbo ẹ̀yin drivers yẹn là ń wo ability yín gbogbo nǹkan tẹ́ ń ṣe mo rí ability ẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ ó wà hard working a dẹ̀ ti pinnu wípé you are the best driver of the year ó máa máa lò wàá máa mówó wá tó bá ti lò fún oṣù mẹ́fà tírélà yẹn ti di tiẹ̀ so ìwọ náà wàá lè jẹ́ èèyàn ń bẹ̀. bàbá mi ah! <laughs> ẹ ṣeun. báwo ni máa wọ̀ ni iyẹ̀ pọ̀ jù yẹn lọ tó bá di four kó mú mi lọ́fíìsì ok. bàbá. ǹjẹ́ màá ṣeré wàá ṣeré wàá ṣeré a máa múra lọ́fíìsì ọlọ́ máa fọ́ máa fọ́ máa fọ́. Ah, ah, báwo ni kíkẹ́ ó ṣe gan adúpẹ́ ó dẹ̀ pé ìtọ́jú àwọn ọmọ mi olóhùn náà àtọ́jú ìwọ náà. mọ́mí bọ́lú kò ní jẹ́ kí màá iná máa fi pé ẹ ṣeun wa ọ ẹ ṣe gan-an. Hmm, báwo wá ni ṣé ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ọ̀gá mi ń tọ́jú àwọn ọmọ o kò sígbà tí wọ́n ní tọ́jú àwọn ọmọ tá a bá ti pè wọ́n báyìí pé a ní ìdùnkan lé kí n tó dijú kí n là á báyìí wọ́n ti fowó ránṣẹ́ sí wa ẹ̀dẹ̀ wọn pé wọn kì í gbé lólóòótọ́ àmọ́ towó yẹn wọn kì í fi jẹ wá ń lé o. ìyẹn náà dà ta ló tún fẹ́ǹsìn. fẹ́ bá wò fẹ́. ẹ nà ń ta ló tún gbé wálé. wọ́n mi bolú. kí ni. ọ̀gá mi àtobìnrin lọ́ọ́ máa fẹ́yàn ọ̀gá mi ò máa ráyè tobìnrin wọn ò gbóbìnrin kankan wálé o àwọn ọmọ wọn nìkan ló wà lọ́kàn wọn àti iṣẹ́ wọn kán ti lọ síbi iṣẹ́ wọ́n dẹ̀ ti pè lẹ́ẹ̀kú gbogbo àná tí máa ń pè pé ọmọ mi ọmọ mi bọ obìnrin kankan wọn ò gbóbìnrin wálé o mi ìwá lè sọ ṣá níbi iṣẹ́ wọn ẹ mọ̀ pé mi kì í bá wọn lọ bí iṣẹ́ mi mọ̀ bóyá obìnrin wá wọn débẹ̀ o àmọ́ nílé wa o ọ̀gá mi ráyè tó obìnrin hmm. ṣe náà pé ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń sìn ẹ̀fẹ́ wọnú ilé mi ah, mọ̀. wọnú ilé kẹ̀ o ò mọ̀ gé aláǹjọ ni ó lè yẹ pé tí bá ti wọlé báyìí ló máa dé fi yẹn lẹ̀ àbí ó ti ń ṣe sí ìwọ náà. Hmm, hmm. ọ̀gá mi ṣe máa ṣe sí mi wọn ò mà kí wọn ò tẹ̀ kí ń wojú mi inú ilé ọmọ wọn ni tó bá sì wà nínú ilé báyìí àwọn àtàwọn ọmọ wọn ni ọ̀gá mi máa ṣe sí mi alóga mi ò kí ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn wọn ò ọ̀gá mi àtobìnrin wọn ò tẹ̀ ráyè tobìnrin kankan rárá rárá wọ́n ti tọ́jú àwọn ọmọ ńlé wọ́n dẹ̀ ti lọ bíṣẹ́ ilé àti iṣẹ́ ní tiwọn ọ̀ ráyè tó bìnrin kankan. o sure. àbí òkòbó ni. òkòbó mọ́mì ìbòdò ẹ ṣe máa sọ pé òkòbó lọ̀gá rẹ̀ àwọn kan náà bímọ méjì tó wà nílé ni ẹni tó bá jókòó kó máa ń bímọ ni. bọ̀ látọjọ́ ẹ̀ ó surprise mi ó dẹ̀ sure. ó mọ̀ gá mi dáadáa mọ́ mi pẹ̀lú mo mọ̀ wọ́n dáadáa. Hmm kíkẹ́ kíkẹ́ o ṣe òpó ń sòótọ́ fún mi ṣá o parọ́ fún mi. ìlú ìpàrọ̀ fún mọ́mì gbogbo ìlú ìpàrọ̀ fún ọ̀gá mi ráyè tó bẹ̀rẹ̀. ọ̀rẹ́ mi báwo ni. yabolo ó wà jàre ṣàlàáfíà ló wà. àlàáfíà ni mo wà wo ọgbọ́n tó gbọ́ yẹn gan dàbàjẹ́ tó bá rí bọ́mọ yẹn ṣe ń tọ́jú ọmọ ẹ̀. ìwọ gan tó bá yí wọn inú ẹ̀ máa dùn. ìwọ gan fún ẹ tó bá yẹ pé ìwọ ló bí o lè tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ṣọ́rẹ́ mi inú mi ṣó ti fún kó tiẹ̀ ń tọ́jú àwọn ọmọ mi yẹn lásán ọkàn mi balẹ̀ ọ̀hún mú mi tí wèrè yẹn ò ṣe jẹ́ kí n rí àwọn ọmọ mi ń dùn mí ń dùn mí gan ni ẹ́ eh, àmọ́ nǹkan tó tún sọ yìí mo tiẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ at least àwọn èèyàn tó ń mú ẹni tó ló ń tọ́jú àwọn ọmọ mi òun tiẹ̀ ń tọ́jú wọn dáadáa ìyá ọjà ọmọ mi àjẹ́ bẹ́ẹ̀. Ah! wo fúngbà díẹ̀ ni ó máa rí ọmọ ẹ láìpẹ́ wọ́n ṣàní sùúrù ó máa rí ọmọ ẹ láìpẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi. Ah! ìyá bólú àmọ́ jọ péré owó gan ló gbé sílẹ̀ sí mi. ọ <laughs> tó bá tiẹ̀ gbéwèé ṣe bí ìbàdàn kò gbéwèé kí lèmi gan tẹ̀ ń béèrè ọ̀rọ̀ ọ̀dẹ fún ta ló máa fẹ́ wèrè yẹn ta ló fẹ́ ta ló fẹ́ fẹ́ ó rí bó ṣe rí èmi gan ọlọ́run mọ̀ọ́kọ́ tí mo wá dé wọ́n mí náà kí mo wá dé bẹ́ẹ̀ gan. má sọ bẹ́ẹ̀ o má sọ bẹ́ẹ̀ yẹn gan ni kó má sọ nǹkan tọmọ yẹn sọ ó ní ọmọ ẹ nìkan ló fèsì pé kò tiẹ̀ fẹ́ anybody ó ní ó ń tọ́jú ọmọ ẹ gan dípò tó béèrè one naira ó ti máa fún wọn two naira ah wo ọkọ ẹ ń try fáwọn ọmọ ẹ wo. Hmm. òun pẹ̀lẹ́ ó gbẹlẹ kó bá má tọ́jú wọn ó yẹ ó yẹ kó máa fi wọn ráre kiri kó bá má tọ́jú wọn ewo díẹ̀ ń tiẹ̀ sàn kan fún ẹ kò tiẹ̀ sí nǹkan tó fẹ́ sọ èmi ṣá lọ́jọ́ kan lọ́jọ́ kan màá rí àwọn ọmọ mi kó sì mo dé má bàa pò kò sígbà tí mo ò ní rí àwọn ọmọ mi. àmọ́ bò ó sórí gbogbo nǹkan tá a ti ẹ̀ ń sọ yìí ó dùn àdúrà tèmi ni pé kó ṣáà má rí wèrè kankan gbé àti wèrè o àtẹ tó gbádùn o àtẹ kò sí nǹkan tó bá òun kó gbé sílé tèmi ni pé kó ìyá máa ṣàtìjà àwọn ọmọ tèmi ìyẹn ni ẹ̀dùn ọkọ tèmi ń sè. wọn lè fìyà jẹ wọn wọn lè fìyà jẹ wọn má wọrẹ alpha. <laughs> yabolu ṣé o ti rí nǹkan tí mo ṣe sí ẹ. Ah, ah. mo ti rí mo ti rí ṣé wọn kó o ti wà ń kúrò tó mọ́ sìn kí wọn náà máa gbé fèmí kémi náà máa fún ẹ nìyẹn nǹkan tó kù ń sìn nìyẹn. ẹ ẹ ò ṣe ṣáàjẹ kó gara ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. gara náà rí màá bẹ́ẹ̀ fi nǹkan kan sí. ó rí bó ṣe rí ó jẹ́ bó yẹn ń dán ó fẹ́ fi wé gbà yẹn kí ni láìkó owó ya bolo. ṣáwa máa lọ máa lọ ní gan-an tí mo lọ. mo ti gbọ́ mo ti gbọ́ a tún máa máa ríra. ìjà ló máa bẹ̀yàn bọ̀ lábọ̀ ọjà àwọn tó ṣerú ẹ̀ lánàá wọ́n ti ń kábàámọ̀ ó tó kiri lọ ò sọ fún ó tún ti ń kiri lọ ò sọ fún ó tún ti ń kiri lọ. ẹ bá mi wọ́n bọ̀bọ̀ yìí ẹni kó tún okùn lọ́rùn mi kó fi mí sílẹ̀ is not by force. kí ni ẹ. mo ní mo ò ṣe mọ́ o dé rojọ́ mi káàkiri wàá pélé wàá pé yẹn ẹ ti fẹ́ ṣe kiri kan ti fẹ́ ṣe kiri kan ṣé mo lọ fi fẹ́ yàn ni. dandan kọ́ lọ. ẹ ti fẹ́ jẹ́ ká sọ. ẹ jọ wọn bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n explain ara wọn ẹ jọ èmi náà bá sọ̀rọ̀ mo ń gbọ́ madam. mo ní mi ò ṣe mọ mi ò lè fẹ́ mọ́. ó kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fún wọn. yes mo ti ní ọtí mo fẹ́. yes. manager manager jẹ́ kó sọ̀rọ̀ ma. bẹ́ẹ̀ let me talk. ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ lọ́sẹ̀ ni mo wá sí bíbáyìí. bẹ́ẹ̀ ni listen mo ní mo ti ṣetán pẹ̀lú i'm done with that thing. ok ẹ ti wọ́n ti parí tiwọn àbí. ẹ ṣe máa ń béèrè foolish question báyìí. no mo ẹyin náà mo tẹ̀lé. ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ok sorry ẹ go ahead. mo ní mi ò ṣe wọn i'm done with him mo ti nílò tí mo fẹ́ the love of my life ẹni tí mo nífẹ̀ẹ́ tó dẹ̀ nífẹ̀ẹ́ mi a good looking guy kò ń ṣe rí fàáfì. ẹ má yẹ ẹ ẹ ní láti pariwo téèyàn gan bá jẹ adití ó yẹ kó understand ten so bí ìgbà tí ẹ ti ní ẹ tó fẹ́ fẹ́. ẹ manager o má béèrè question wọ́n jẹ́ kókó sọ̀rọ̀ tọdún. pé bóyá bí ìgbà tí ẹ wọ́ tara yín wọn àbí mo gẹ̀ẹ́tì àbí. gbogbo yín ẹ dọ́ọ̀mù bíbá yà kò sí yàtọ̀ àtọ̀gá yín. no ẹ get. mo explain nǹkan fún yín ṣé kò yé yín. ó lè mí náà sọ yín mo ń tẹ̀lé pé ìgbà tó yẹ pé ìwú jìnnà sórí pé ṣé ìyá wọ́n wà nù set now you are getting the point take a take a look at me. Ah, ẹ máa tẹ́lẹ̀ ṣàwà ní lẹ́fù kan náà ni. ìkọjá àyè ni láti lẹ̀ náà mo ń gbádùn yín manager manager má dá sí ọ̀rọ̀ yẹn. chief chief chief ẹ dúró ẹ wo ẹ dúró ẹ wá ẹ wá ẹ wá bó lẹ lọ. mo fẹ́ sáré dé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan tó ní kí wọ́n wá gba ọkọ̀. ọ̀dọ̀ ọ̀rẹ́ yín wò lẹ lọ. Mr. Azan o ní kí wọ́n gba owó kan lọ́wọ́ wọn ìgbà uh-huh. rí pé mo gbọ́dọ̀ tètè lọ sí torí ọjọ́ ti lọ gan okay I have less than fifteen minutes kí n fi dọ́dọ̀ ẹ̀. Hmm, báwo ni ẹ ṣe kàn mí. no o ní láti lọ. ẹ ti ẹ̀ kọ́kọ́ bá mi gbé kọ́kọ́ inú tó ẹ jọ kí ló kọ ẹ̀mí àti ẹ̀ bá lọ sọ́dọ̀ Mr. Azan kí n tèmi bẹ̀ báwo ni ẹ ṣe kàn mí. ẹ kí ló tó gba kọ́kọ́rọ́ lọ́nu. Ah, ah. kọ́kọ́rọ́ wo kọ́kọ́rọ́ yín àbí tèmi ṣe fẹ́ lọ́gbọ́n gba mọ́tò padà lọ́wọ́ mi mo fẹ́ gbé mọ́tò kí n sáré lọ́dọ̀ Mr. Azam kí n padà láti pò fẹ́ jáde àbò fẹ́ jáde ni. ṣé ẹ̀gbọ́n gbà tí mo sọ fún yín pé mo fẹ́ jáde tẹ tún sọ ẹ tún bí mi ẹ tún tún mi bí pé ṣé mo fẹ́ jáde ni bẹ́ẹ̀ náà lẹ gbé mọ́tò yẹn jáde lánàá ó gbogbo ẹ gbé dé gbogbo ẹ dọ̀tí yamayama ẹ lè ní kọ́fọ̀ kí wọ́n bá tiẹ̀ lè fọ sẹ́yìn kò lè fọ mọ́tò ni àbẹ́ ẹ ojú ojú yóò rí pé ó dọ̀tí. kí ni fọmọ. ẹ ẹ ọ̀ṣun pé mi náà ní mọ́tò ṣá. ẹ̀hẹ́ gbàtẹ́ wá ní mọ́tò kan ẹ̀ẹ́dẹ́ lọ gbé mi tẹ̀ gún pa sí. kí ni mo tiẹ̀ ń sọ náà ẹ lọ gbọ́kadà ọ̀kadà ọ̀kadà wà títì àbẹ́ ẹ̀yin tàgbàjẹ́ tó ń gbọ́kadà lọ ni. èèwọ̀ honorable hmm. kí n lọ gbé ọ̀kadà. Hmm. Ah, hmm, ẹ pẹ̀lẹ́ bàbá ẹ̀ ranu máwùn yìí kẹ má lọ kẹ má lọ wá bẹ tẹ má gbé mọ́tò àbí ọ̀kadà gan ló yẹ yín ẹ má lọ gọ̀kadà kẹ tètè gọ̀kadà síbẹ̀. ìyá ẹ jẹ́ ká party office leader ẹ jẹ́ party office mo so gbogbo awon esco yòókù náà kàn jẹ́ ká pàdé a ní kí word kọ̀ọ̀kan mú yàn mẹ́wàá mẹ́wàá wá àwọn word wọd word six àti word eight wọ́n lọ mú fifteen wá word la palliative ken wọ́n dem láti fẹ́ various extra fifteen tí fi lé word four márùn word six márùn word leader ẹ má jẹ́ ma ṣe àmà word wọ̀nyẹn ẹ má jẹ́ kàn máa kọjá pọ̀ ah a bá party office èmi náà èmi náà máa múra ń ma ma join party office it's alright ó thank you. Ah. Where are you coming from? Ah, where am I coming from? Báwo mo jáde ni náà. Ibo lọ lọ. Ah, mo jáde, ẹ ṣe máa bí mi ibi tí mo lọ. Ta ni mọ́tò tó gẹ cabman ni àbí eh? Cabman ni Venza. Eh. Cabman Venza. Ayé ti lajú ju gbogbo go lọ. Uber eh? uba máa ń lo Venza kò sí wọ́n lè lo Ferrari gan tó tó bá lè ṣe ṣe. Okay, okay. Ṣé mo language love you mo gbọ́ lẹ́nu àbí mi ò gbọ́ lẹ́nu ẹ? Ah, ṣé cabman náà ló sọ yẹn ẹ gbọ́ dáadáa mi sọ. mi ò gbọ́ dáadáa mm. mi ò gbọ́ dáadáa òkè wàá mọ̀ pé mo gbọ́ mo fẹ́ kó mọ̀ kíní kàdájú o wọ́n ní wọ́n ní apẹ́niláyà ò jẹ̀bi aya yín ni ẹ kìlọ̀ fún. bóyá lọ́wọ́ kọ́kọ́ rẹ ti bàjẹ́ ládùúgbò yìí mm. gbogbo àdúgbò yìí kò sẹ́ni tí ó mọ̀ yìí pé gbogbo wa tí n ti jáde wọn ló máa ń jẹ ara rẹ ọkùnrin inú ilé ẹni you are not coming to this house today hmm. ibi tó ti mọ̀ padà síbẹ̀. ẹ wo ẹ fi yẹn lẹ ìwọ falẹ nìkan ló bá wọlé ẹnì kó fi ẹni ẹ sọ ẹ já ṣàjẹkẹ mi wọlé ẹ jọ ẹ kúrò lọ́nà fún mi. tí n bá bá wá wàá yọ kọ́lọ̀ <laughs> you are not coming to this house today. ẹ mọ̀ pé ti dàgbà tí bá tí mi sẹ́gbẹ̀ẹ́ kan máa kú dáadáa ẹ kúrò lọ́nà fún mi jẹ́jẹ́ kan ẹ chief chief. <laughs> Well, let me tell you. Tó bá dọ̀la about the di ten o'clock in the morning, I give you two hours to come and pack your loads to ní bí Oh, O tiẹ̀ ní nǹkankan tó rọ̀ wọ́n kankan báyìí. Yes. Ṣé tí ń go mental ni? Good night. Uh, good morning. Ẹ jẹ́ ah, wọlé. Ẹ jẹ́ wọlé. Ẹ jẹ́ wọlé. Ẹ jẹ́ wọlé. Kí lẹ́gẹ̀ ṣe fún mi? Ẹ jẹ́ wọlé. Ẹ jẹ́ wọlé. Èkó sí kọ́tà ìfúnṣẹ́. Àṣẹ àṣẹ ó ti jọ bàbá wèrè àgbàyà. Àgbàyà àgbàyà arúgbó ṣù. Àgbàyà sílẹ̀kùn ẹ̀sán kù ìyàwó onínàbí má dandan ọkọ tèmi ọkọ tèmi dèwọ̀ fún mo ẹ̀sán fún ó ká ẹ lára ni ó tún ti kiri lọ ẹ̀sán fún ó tún ti kiri lọ ẹ̀sán fún kí ló fẹ́ ṣe ó ṣọ́kọ̀ tó bẹ̀rẹ̀ kébì ṣubú sínú gọ́tà bàbá àgbàyà ọmọ akẹ́rù ọmọdé kọ́lùwẹ̀ ẹ̀yọ lẹ́yìn nìyẹn ẹ ah, jọ. ó tún ti ń kiri lọ ẹ fún. ìtò gbé sílé sódà jù lọ tó wọ́n bọ̀ kó dàjú lọ fẹ́ mi. ìyàwó onínà bí má dọ̀dọ̀ ọkọ tèmi ọkọ tèmi dèwọ̀ fún mo ẹ fún. mo gbọ́dọ̀ kan èmi ò mọ̀ bóyá òdodo ni bàbá àgbàyà bàbá àgbàyà sílẹ̀. a ní kò síbi tó lọ kó padà padà bí o ti mọ̀ ọ lè wọlé mi kó padà ọ lè wọlé kò sóhun tó wá mú bí o o ti lọ o o ti lọ sanwó bá wí tó fẹ́ sọ kó kó kó kó kó rà rẹ kó bí. ilé ìbò eh, ilé ìbò ṣẹlẹ̀ lélẹ̀ ni àwọn ọmọ tèmi lèmi wá wá síbi báyìí. àwọn ọmọ mi ni mo wá wá síbi náà kó sọ́kàn tó fẹ́ fi ẹ ṣe. tó o kó wá láti ilé yìí. Oh. sígbà tí wọ́n tó tó dé bí sọ ọkọ ọmọ wa bí ọ̀wọ́ ilé kọ́ lọ kó wọn. kọ́dà rẹ kúrò kókó kúrò bí. àmọ́ ní sùúrù nù tó bá ṣe pé orí ẹ̀ ti dàrú wọ́n ní o jẹ́ olóògùn ni wọ́n lọ sọ́nù lẹ́ran wà ń bẹ̀ kí ló fẹ́ kí ló fẹ́ gan-an. ẹran oh. ẹran ẹran eh, ẹran ẹran sẹ́yìn bọ́gọ́ hmm. oh, bọ́gọ́ hmm. lásán lásán lèmi ò máa kówó lé lórí ọkọ hmm. sí ìrẹ́kúrò mi wọ́n má jẹ́ gẹ́gẹ́ bí ọ tó bá jẹ́ torí àwọn ọmọ ló ṣe wá àwọn tó jẹ́ tèmi lèmi tún kọ́ yìí kọ́ àwọn ọmọ rẹ lọ kó wá lọ́nu gbọ́ kó wá lọ́nu gbọ́. Eh, eh. kí ló ṣe ẹ́ ọgá bùnmi jẹ ni eh, o ṣe ń gbó bí ajá báyìí kí ló kọlù ẹ jẹ́ ìsọ̀kan fún ẹ ìwọ ló ní kí n máa lọ mo dẹ̀ ti lọ kí ló tún fẹ́ ọ̀rẹ́ yòókù lọ́rùn ni yòókù lọ́rùn ni kò fi mí sílẹ̀. okùn tá a fi ń fajá náà ni ìfọ̀dé ni ogun ìfọ̀dé ni ogun ọkọ sì rẹ kúrò mi àtọ̀lé àtọ̀lé ni ọ àtọ̀lé kókó ah, rà rẹ kúrò mi. jẹ́ ìsọ̀ nǹkan fún ẹ tó wàá ti fẹ́ kọ̀dí nínú yọ̀dẹ́yìn lẹ́yìn mi torí wọ́n ti ní pé gbogbo ẹdínwẹ̀ ló ń lépa mi kiri fi mí sílẹ̀ dẹ̀yìn lẹ́yìn mi lélépa mi fi mí lẹ̀ fi mí lẹ̀. wo mo ti ṣe nǹkan lẹ́lẹ́rù mo ń jọ tó o ti kó ẹsẹ̀ rẹ lẹ́sẹ̀ tó o ti jáde lulẹ̀ ni mo ti sọ pé ìgbé àfẹ́wé ìfẹ́ rí ọmọ o yọ̀wò fojú ọjọ́ kejì ọjà mo ní kó rà rẹ kó bí kọ́ máa lọ. kò burú ṣó ti rí àtòyè ẹ sọrí gbogbo gọrọ gọrọ ààrẹ àtòbalẹ àtòyè ẹ wàtò ẹ tì onírà ni oníbó ṣe eh, tó fẹ́ yí oníbi olóòórùn wò ní ṣíà ṣíà ṣíà ó ti ó ti jọ eh, nírànù. Oh. aṣẹ́wó apamọ́rẹ́ léwẹ̀ alọ̀dásù aṣẹ́wó ọ̀rí bó ṣe dàbí dúrọ́yìn ọ̀rí kan ọ̀dùn pa ọ̀rí bó ṣe rí àbí bíbá ọmọléwé bá tọ́ bá dúrọ́yìn jákujàkulẹ̀ ọ̀rí. ẹ̀gbọ́n àjàdí ọkọ ẹ̀gbọ́n kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣe yìí ah, ah. ẹ̀gbọ́n ẹ kì í ṣe báyìí náà ẹ ṣe máa sọ pé kò sí kí ló ṣẹlẹ̀ ẹ bá mi sọ̀rọ̀. Ah, ẹ̀gbọ́n ẹ wò èmi mọ̀ pé ẹ kì í ṣe báyìí ẹ wò nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ fún mi kí ló happen kí ló ṣẹlẹ̀. ó dà sórí nǹkan kan tí mo fẹ́ sọ fún ọ ó ń dà mí lọ́kàn ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀. mo dẹ̀ mọ̀ pé nínú gbogbo àwọn àtàwọn àmì ìwọ ló kàwé jù. okay. nítorí ẹ̀ mo ṣe fẹ́ fi ọgbọ́n ẹ̀ mo fẹ́ fi ṣọgbọ́n lé mi. okay. nǹkan kan wà tó ń dà mí lọ́kàn rò. kí nìyẹn ẹ jẹ́ kí n gbọ́. ìyàwó mi. ẹ ìyàwó yín ṣe bó ti lọ kí ló tún ṣẹlẹ̀. ó wálé bí ẹnu ọjọ́ mẹ́ta yẹn wàá bá mi jà ń bẹ́ ó lóun fẹ́ wọlé kọ́ àwọn ọmọ mo sì ní kò lè wọlé mi mo dúró tán àjọ tuntun síra wa lójú a sọ̀rọ̀ yàmàyàmà a pariwo léra wa lórí pé kò ní wọlé mo pè ló kọ búkú òun náà bú mi lèmi ajíwárin kí ni o sọ síbi tán. ẹ̀gbọ́n kò yẹ kó le tẹ́lẹ̀ yìí nà ìyàwó mi wá pè èdè kan nígbà mo ní kò lè kọ́ mọ́ wọ́n ní ẹ̀ẹ́ èmi ò fẹ́ ṣe nǹkan náà lẹ́yìn ọrùn òun èmi ò fẹ́ ṣe kinní kan àmọ́ o kẹ́mi máa wò ó. ó ní gbogbo nǹkan tí mo ń ṣe kankankan lé lórí ojú mi fẹ́ já mo wá wò ó ẹgbọ́n o mo lè mọ́ kàwé o àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jọmọ àgbà ọ̀rọ̀ tó sọ ohun <laughs> ó ní kìmí díẹ̀ o gbogbo òru mo fi rò ilẹ̀ mọ́ mo sì rò ó ó mòrò ti CDC. kí ni nǹkan tẹ́yìn fi òpó ń ṣẹlẹ̀ gangan because ẹ má jẹ́ kí n tàn yín i'm still in the dark. kọ́rọ̀ mi má dàbí aláàkísà tí ń jó lóru ni o bó pẹ́ bóyá ilé àmọ́ lọ́la sọ yí ẹ̀ kó má yẹ pé àwọn ọmọ tí mò ń kó babẹ́ pé èmi kan mo ni wọ́n. Ah, ah, ah. ẹ̀gbọ́n báwo lẹ ṣe máa máa ronú báyìí náà that's too shallow of you ẹ má ronú bẹ́ẹ̀ yẹn. ó dáa téèyàn bá fẹ́ wá gbà kọ́ lọ́wọ́ ẹ̀ tẹ́ni ẹ wá pe orú èdè tíyàwó mi pè pé gbogbo nǹkan tó ti mú yìí o ó tó fẹ́ bọ́mọ lọ́wọ́ náà kí ni wàá rò. Ah! ẹ̀gbọ́n ẹ̀wọ̀ ẹ má jẹ́ kí n tọyàn ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ ń yé mi dáadáa ń sin ni o. Ah! wọ́n dẹ̀ máa ń sọ pa láti ṣe ló máa ti ṣàrẹ̀ but kò yẹ kọ́rọ̀ ilé tẹ́lẹ̀ òyìnbó ti sọ ayé there is what we call DNA DNA test. gbà gbà kì í ṣe arúgbó ara yìí ni màá ní mo fẹ́ fẹ́ lọ join àwọn NDA tí ń máa lọ ṣiṣẹ́ sójà. ẹ̀gbọ́n ẹ̀ wò ṣe ń ṣẹ̀fẹ̀ ni NDA bíi ti báwo DNA ṣe rí ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín òyìnbó ti sọ ayé ó ní test tí wọ́n ń ṣe ń sìn DNA ni wọ́n ń pè ṣe rí test yẹn ló máa ń determine tó bá jẹ́ pé bóyá bàbá kan ló lọ́mọ àbóhùn kan ló ní tó bá ti ṣe test yẹn òun náà máa fi mọ̀ so tó bá jẹ́ ilẹ̀ lọ́mọ ẹ máa mọ̀ tí kò bá ń ṣẹ̀yìn ẹ máa mọ̀ so kò yẹ kó le tó yẹn so there is what we call DNA test ṣùgbọ́n ó máa ná yín lówó o. gbogbo ìwòsàn àwọn èèbó pátápátá owó ìní kò wá sọ́nà mi ìtara fẹ́ gbà kí n lọ́rùn owó. Ah, ẹ̀gbọ́n ṣe rí dédú yìí you have to take the bull by the horn ẹ ní choice because Moripe rí disturbed I can see that you are extremely shattered so Emma máa need láti ṣe test In ni o ìyẹn ló máa fọkàn yín balẹ̀ o owó tèmi ní òun ni mo yá yín o. yóò la máa lọ. <laughs> tó bá ti ya eegun yín ó ti ya ọ̀rẹ́ ti tèmi ṣe máa ní pé ó yá kí n sọ pé á pè mí ni. ẹ kì í tiẹ̀ fi mi tó máa ná mi. ẹ wò bóyá tá a bá débi bẹ̀yẹn àṣìmáàmá mọ èyí tó máa jẹ ṣùgbọ́n èmi mọ̀ pé ó máa so bó ṣe wà nìyẹn o but ẹ má ro gbogbo eléyìí tẹ̀ ń ṣe yẹ ẹ̀ ní o ẹ̀ ní o ẹ wò hypertension kò jìnnà sẹ́dá o mo ń bọ̀ ẹjọ́ mo fẹ́ check ẹ̀ fuel tank iye truck eléyìí mo notice pé ó ń jò. Yes. Result DNA tẹ wá fún ó ti rẹ́dì. òun leléyìí sà ẹ kí n ṣàlàyé nǹkan tó wà ńbẹ̀ títí ẹ̀yin leléyìí pẹ̀lú títí àwọn ọmọ méjèèjì ṣùgbọ́n àyẹ̀wò yẹn fi yé wa pé àwọn ọmọ méjèèjì kò ń ṣọmọ yín. ẹ bóyá kò yé e dáadáa màá fẹ́ kí ẹ tù ú nítorí pé Sẹ́ráì Ọlásílé àti Olúwaṣe èmi mo fún ìyàwó lóyún ìṣẹ́jú mi ni wọ́n sì bí àwọn ọmọ méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ ẹ mọ̀ ó ṣeé ṣe eh, ẹ̀rọ ẹ̀rọ èbó ó máa ń ní kọ́nukọ́họnú bóyá kẹ́ ẹ tutù wò dáadáa ẹ jọ. ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀rọ tá a fi ń ṣe àyẹ̀wò DNA kò mọ̀ yín bẹ́ẹ̀ ni kò mọ àwọn ọmọ yín bó bá ṣe rí gẹ́lẹ́ ló ṣe máa ṣàlàyé tí ó bá jẹ́ pé sample A àti sample B la mú papọ̀ ó máa yẹ ká mọ̀ pé sample A àti sample B ó wà papọ̀ tó bá yẹ pé B àti C ni ó máa yẹ ká mọ̀ pé B àti C ó wà papọ̀ tó bá dẹ̀ yẹ pé sample C àti D kò bára wọn mu rárá rárá ó máa jẹ́ ká mọ̀ pé àwọn méjèèjì wọn bára mu fún ìdí èyí ẹ̀yin kọ́ ni bàbá àwọn ọmọ yẹn. Ọlárọ̀nkẹ́ ah! Ọlárọ̀nkẹ́ Ọlárọ̀nkẹ́ ó sì bá ayé mi jẹ́ gbogbo ìsáré sókè ìsáré sódò mi gbogbo ìgbìyànjú àti ìlàkàkà mi. ọkú. ọjọ́ àti jẹ ọjọ́ àti ọjọ́ tó kẹrẹ́ tẹ̀lé sùn ló pọ̀ ah! obìnrin ọmọ burú. ọ̀nkú ẹ tèkẹ̀ ìzì ẹ ti ẹ̀ dúpẹ́ pé ẹ tètè mọ̀ pé ẹ̀jẹ̀ yín kọ́ ni àwọn ọmọ méjèèjì yìí mélòó mélòó irú ẹ̀ tá a ti detect lọ́spítà yìí tí ó ṣe pé àwọn ọmọ yẹn ti wá dàgbà ẹ ti ṣe ìnáwó lé wọn lórí lóríṣiríṣi kẹ tó mọ̀ ẹ tèkè ìzì. ṣèké èmi kan mo gbà láìsílé èmi kan ní bàbá olúwa ṣèrànwọ́ mi fún òdìdí ọdún mẹ́sàn-án. Ah! ẹsẹ̀ ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ọrùn tó kù lókè ó ṣètò aṣọ ọgbẹ ẹ tèkè ìzì. ẹsẹ̀ wọn ọlọ́run àbíké. mo ń ṣọmọ mi o ah. olúwa ṣe máa sọ aláṣílẹ̀ ìṣọmọ mi o alágbàtọ́ mo jẹ́ o wọ́n ah. ń ṣọmọ mi wọ́n ń ṣọmọ mi o mo kọ́ mo kọ́ mo kọ́ o. ẹ wo ẹ̀gbọ́n ẹ ní gbogbo ilé ìtẹ̀ ń ṣe yìí o ẹ ní ẹ má para yín nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ah! obìnrin mà níkà o obìnrin mà burú léyìn o ká tiẹ̀ dúpẹ́ pé ẹ mọ̀ tẹ́ ẹ bá mọ̀ nǹkan tó jẹ́ pé àwọn ọmọ yẹn ti dàgbà tó ti tó lé ọkọ lọ ìgbà yẹn lẹ wá mọ̀. olú ah! ayé wo lè torí ọ̀lọ́ ọ̀la tó bá rí obìnrin tó rí ejò báyìí á pè é kó lọ fọwọ́ pa ejò lórí. Ah! ẹwẹ́ máa ní láti ní sùúrù ni o. ọ̀la sílé olúwa ṣeun ah! alágbàtọ́ mo jẹ́ owó gbá owó àwo owó ìkòkò bàbá àṣàṣù owó hospital mo gbọ́mọ ọ̀dọ̀ fún un mo gbọ́ lọ́kadà tí ń gbé wọn léwe mo sọ wọn léwe wọn mo dáàbò bò wọn mo nífẹ̀ẹ́ wọn kò sí ìtì mi. Ah. ẹ̀gbọ́n ẹ wò ẹ má ro gbogbo eléyìí o ẹ má fura yín lápá tẹ́ńsọ̀n ẹ má para yín o ẹ̀gbọ́n mo dẹ̀ ní suggestion kan. kí tunu. ṣe rí èyí kékeré tó gbé lọ ìkókó tó gbé lọ yẹn á lè sọ ọlọ́run lè fi yẹn vindicate yín kí yẹn tiẹ̀ jẹ́ titi yín so màá suggest pé kẹ́ ẹ ṣe DNA test fún yẹn náà. mo ti gbọ́ omi ò gbà o mo gbọ́ omi ìmọ̀ bóyá kò lè gbà. ẹ wo ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run lè ṣèyẹn ní títí. olúwa ibo lójú rẹ wà ẹ má jẹ́ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò tiẹ̀ nípa. ẹ ní gbogbo ilé ìtẹ́ ìṣe yẹ ah! ẹ ní ẹjọ ẹ má rò ah! ọ̀dàlẹ̀ aláìní tìjú aláìní tẹ́lọ́rùn ó ń jogójì lọ́wọ́. àdùn ẹ̀yí ẹ̀ẹ́dọ́kọ̀ yìí màmá ni. ẹ má bi ó dà pé ẹ ti change kọlu abẹ́sẹ̀ tó kún padà ni. n ò tún ni. ó dà tún dàbí tuntun ẹ ọjọ́ mẹ́ta ẹ ọjọ́ mẹ́ta ó ṣe dànù gbogbo ẹ ti gbogbo ẹ ó dagun díẹ̀ ni ó dagun díẹ̀. ọkọ yín ah! méjì ti godó ń pátápátá ìkókù náà lọ́dọ̀ mẹkáníìkì. Ah. Ah. kí ni à ń ṣẹlẹ̀ rí ọdún fatin mò ń ṣe lọ́dọọdún tí mo rí yín sẹ́yìn náà mọ̀ pé ẹ máa dá sí i. bẹ́ẹ̀ ni mo rojúṣe yín ò jẹ́ kí n ti àbúrò yé ṣe. gbogbo gbàǹtẹ̀ ń wù gbogbo ẹ ti di bí nǹkan mọ̀ pé bí country ṣe rí ṣùgbọ́n tèmi wá kọjá ọ̀rọ̀ country mo mọ̀ pé ogun ló ń bá mi jà gan seriously in fact bí mo ti ń bọ̀ yìí lọ́nà òkè àpáta mo ti ń bọ̀ ọ̀rẹ́ mi kan ni mò ń wá lọ mo gba kọ̀rọ̀ ń bì nítorí àwọn èèyàn tí wọ́n mọ̀ rí mi tí wọ́n mọ̀ fẹ́ mọ̀ dáadúró ní títì ah. wọ́n jẹ́ ń gba kọ̀rọ̀ ń bì. ẹ dákun ẹ ẹ wá yọjú sí ní lọ́túnla ẹ wá yọjú sí ní lọ́túnla ẹ ti gbọ́ èmi náà ó ti ku àwọn nǹkan kan pọ̀ ẹ ti gbọ́ mo ṣe láàyè ara mi. sífù. Ah, ọmọ rí bẹ́ẹ̀ wọ́n ti rí báyìí ọgbà náà ni. o ò ní dẹni àmì o àmì àmì ẹ ṣé ẹ ṣé. Ah! màá tètè jí dọ́dọ̀ yín láàárọ̀ ni ṣe ti gbọ́ ẹ ṣé o mo dúpẹ́ o ẹ ṣé o. túbọ̀ bá a ní sùúrù sí i. bàbá mi fọlá sùúrù sùúrù ọlọ́rí kìíní lẹ́yìn oṣù mélòó ṣé mi ò tí ì gbìyànjú tó ni ṣé yìí fẹ́ tọ́lé ṣẹ̀ṣẹ̀ bá yín tọ́lé. ẹ rí i pé tiyín náà nì ló ń ṣe. balógun lẹ́nu tiẹ̀ lẹ́nu tiẹ̀ kẹ́mi ní sùúrù onípa gbàgà ni ẹ. ríjẹ́ǹtì ó. ó wọ mi kò ní yípadà nǹkan tó bá fẹ́ ló máa ṣe nílùú. lọ́wọ́ mi mo rí rẹ̀ rí o ah, ah. kó ń bára mi ó wá kí n sì sọ fún pé kó ṣe nǹkan báyìí kí n sì wo tútù ẹ̀ tì. àwọn eh? ah, mo ṣe ń sọ̀bẹ rẹ̀ sókè ibi pẹrẹpẹrẹ ní fi ń lé ilẹ̀ kò yé mi rárá o. ilẹ̀ ń bọ̀. ìfagbèmí àwọn fẹ́ rújú nù bọ́bá tí ìrújú tẹ́lẹ̀ tó ti dé àyín kò gbọ́dọ̀ rújú mọ́. títí mo fi wá rí ọ̀rọ̀. ó ti wá dà ó ti dà ń bọ̀ bára mọ́bọ́ bí lẹ̀kọ́ níbi bọ́rọ́ àdó lórí adé olùdí ọlọ́run ìdà bára mọ́bọ́ bí lẹ̀kọ́ níbi bọ́rọ́ akéèké onídé aga ìbá òkú ìmọ̀ ọmọ àwọn ẹlòmíì kí ló dé adúlọ àrètọ́ tí sọ̀kọ̀ àdúrà. ẹ̀yà mo kàn bẹ́ẹ̀. Ah, fi bẹ́ẹ̀, fi bẹ́ẹ̀. Hmm fẹ́ rí. ẹ mm, mm, mm, fẹ́ gbè mí kò fẹ́ rújú ṣùgbọ́n kò gbọ́dọ̀ rújú. odò mọ́jẹ̀ olójú. kò gbọ́dọ̀ rújú. ẹ ẹ sórí ifá tó dẹ́ fún ara yìí ọjà náà ẹni tó ní pàǹpá tó lọ sílé babaláwo tí wọ́n wá a ògùn dágbèdé fún un tọ́dẹ̀ jẹ́ pé olè lólu àrẹ̀ ń jà ọjà náà àbí ọjà náà àà gbogbo fátọ̀ ọ̀dà fún jánà. kí wàá ní dẹ́kun mi. ó jèrè àbíkú rẹ̀ fẹ́ solóògùn dèké ni sórí aláì ó ti lọ rí forí kọ́ọ̀bì kan ibi tó sì ti lọ fara kọ́ yìí ah! ó léwu ẹyìn wọn ní àkété ńlági kótókótó tí ò padà lẹ́yìn igi ó ní tó fẹ́ gbà lọ́wọ́ igi bẹ́ẹ̀ kọ̀ọ̀kan tí ń gbẹ́jú wẹ̀ lónú àbàtà ó ní tó fẹ́ gbà lọ́wọ́ àbàtà àkèré tó wá dúró sétí omi tí wọ́n ń pa iwo kékeré nké kékeré nké kékeré nké ah, à ẹ mà kó ní tó fẹ́ gbà wó kí mẹ́ta ọjẹ wọ́n ti dí ẹrù kún ẹrù arábìnrin yìí bẹ́ẹ̀ ni àfi tó bá ṣètò ọ̀nà tó tọ̀ wá ìtẹ́ lórí mú ẹrù ikú bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́. Ah, ah, ah, yóò sọ báwọn. bọ́kùnrin bá wá fi ilẹ̀ mi. ọkùnrin bá ti lè fi ilẹ̀ tó yọ̀ǹda rẹ̀ kó má bàa ṣe lọ́kùnrin ìdílé ilé lẹ́yìn ń bá ọ̀tá. ọ̀sẹ̀ ọ̀rẹ́ mi ìdúpẹ́ gan-an. nípa àwọn kan náà wọ́n wá sí ọ̀gbìn ẹni tó lórí ọmọ má jẹ pààrùn sára lórí ọkọ má jẹ pààrùn sára ah, ẹlẹ́dà mi má má jẹ pààrùn sára bàṣà ṣé ibi tó wà láńgbó àjàdí kọ. àjàdí owó ló fi bílẹ̀. ṣé àjọ àjọ tó tọ̀nù ni àbí àjọ wọ tákàkẹ́ náà àwọn owó rà rẹ kúrò. Àjàdí ìgbà tó ń sùn níwò oorun wo lókù tó máa sùn tí tó bá dalẹ̀ dìde mo fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ dìde. sọ̀rọ̀ ó yà sọ̀rọ̀ tó a bá sọ kó kó rà rẹ. ẹ má bínú o èmi ni o. dìde ó lálejò sùn kẹnu wú. àti mi dùn. èmi náà ṣé o sì. mo rà àǹtí ṣe bẹ́ẹ̀ tẹ̀ wá náà. bẹ́ẹ̀ni ẹ ṣeun. àjàdí ẹ tó bá ṣe tán kó jẹ àríra o owó àjọ tá a máa ń dá lọ́sọ̀ọ̀sẹ̀ o ti fẹ́ dá wàhálà alẹ́ o ó ṣe kókó o dà. àmọ́ àǹtí bínú ẹ bá pè mí lórí aago. má jẹ́ ń pè nǹkan tí mo fẹ́ bá ẹ sọ ó ṣe kókó ju kí n máa pè lórí fóònù lọ. ṣé o sì. kó má bàa sí náà ni. àwọn Yorùbá ní tẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ kó tún gbọ́dọ̀ pẹ́ lórí ìkúnlẹ̀ àwọn àgbàdẹ máa ń sọ wípé tá a bá ń jà bíi ká kókọ sórí ọmọ àlè ló máa rínú tó yẹ kó bí tí ò ní bí mi ò lè ní kó má bínú ṣùgbọ́n ò wá ní bínú ni bàbá mi eh, eh, jọ̀ọ́ eh, wá bẹ́ẹ̀ ni mm, mm, mm, ah. dáríjì dáríjì àbúrò mi ṣàánú ẹ̀ bá mi tú ọwọ́ lọ́wọ́ ẹ̀ jọ̀ọ́ sórí gbogbo ìrìn wa gbogbo ìwádìí wa wọ́n ti ní wọ́n fi kún ẹrù wọn ti tún di fún un ṣùgbọ́n jánu mi. wọ́n lèmi ni mo wà á di ọ̀rọ̀ ẹ̀ ni. ẹ ẹ ò wọn ò dárúkọ ẹ o ṣùgbọ́n èmi mọ ibi tí náà ti ń jó wa bọ̀. àti ìbídùn ẹ wò orí ilẹ̀ tí màá sùn yẹn mo sọ níwájú ọlọ́run àtẹ̀yìn mi ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ rárá mo ti yọ̀ǹdẹ̀ kó máa bá tiẹ̀ lọ. ẹ ọ̀rọ̀ ẹ yé mi. ìṣògùn sí ìlọ́lé aláàfáà ìlọ́lé wòlíì ìwọlé alẹ́ adáhunṣe láti ṣe nǹkan kan burúkú kan sí ẹ wo ilẹ̀ rẹ. ọ̀rọ̀ ẹ yé mi mo mọ̀ bó ṣe máa ń rí nìyẹn ṣùgbọ́n wọ́lá pé mo fi àgbá ń tara mi jọ tó bá yẹ pé kúnlẹ̀ mi ló fẹ́. a ní ẹgbà ẹ wo àǹtí ìbídùn mo dẹ̀ mo nífẹ̀ẹ́ yín gan. ibi tẹ gbọ́rọ̀ lọ yìí bó bá jẹ́ ìyá tó bí mi nínú tó dẹ̀jẹ̀ lé mi lórí ló gbé ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ máa wojú wọn ẹjọ́ àti ìbínú ẹ máa lọ. ẹ má wàá kó bínú jálẹ̀ báyìí. mi ì tí ì bínú o àti ìbínú mi ì tí ì bínú o tí n bá bínú àti ìbínú tí n bá bínú. ẹ gbọ́dọ̀ lọ́bìnrin lọ́wọ́ àbúrò yìí mi tó ní ìrìn ìyà ìrìn nọ̀bì ìrìn òfò ìrìn ìyà tó tó tó ní lọ ni ẹ̀gbọ́n bá mi sọ̀sọ̀ ọ̀rọ̀ mi báyìí ẹ̀gbọ́n kan kúrò mi ó dà má bí àgọ́ ajẹ́jẹ́ kúrò bí. calm down calm down. ẹ máa lọ. ẹ ṣùgbọ́n mo wá bẹ́ẹ̀ ẹ̀ ní. lo gbogbo làálàá mi pẹ̀lú gbogbo ìjìyà mi sáré sókè sáré sódò. láìmọye ìgbà tí mo ti rè dálẹ̀. rìnrìn àjò níjàmbá ọkọ̀. lórí ọmọ lórí aya lórí pé kí gbogbo wa lè gbé ní ìgbé ìrẹ́pọ̀ pẹ̀lú ìfẹ́ kàdélé ní orú ayé tá a fẹ́ fúnra wa. nǹkan tó fẹ́ fi sọ fún mi rí ṣé pípé gbogbo ìyànjú mi pátápátá àsán ló já sí òfò ọjọ́ kejì ọjà ọláròǹkẹ́ òṣèrò òṣèmọ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ṣé kò tiẹ̀ sí kankan ẹyọ kan tó ń do tó máa jẹ́ tèmi bẹ́ẹ̀. fi ẹsẹ̀ wọn. ó jẹ́ fara burúkú balẹ̀ hmm. kí ni ìtumọ̀ ògbélé yìí àbí ó dẹ ní sùúrù òun gan wá bá ẹ jà ọ̀rọ̀ tó wà ti kọjá àjà bá ṣe máa rọra sọ tó máa lójútùú òun ló bá débí kí ló wá dé. àǹtí. ẹ jàre àjàdí. èmi ò ní kẹ́ pẹ̀tù sí o mi ò ní kẹ́ pẹ̀tù sí lọ́kàn àwọn ọmọ ẹ̀ méjèèjì tó jọ máa lè tó gbé wálé mi ni kó wá gbé kò ju bẹ́ẹ̀ lọ nítorí pé bó bá tiẹ̀ máa fọ́kọ́ fọ́ gbogbo ká fọ́ gbogbo ẹ̀ lójú ká yángayánga kí ló fọ́ sí kí ló dé ṣé mi ló pè lájà. Ah, ẹni sùúrù kò ń ṣe tó sọ fún mi tẹ́lẹ̀ ká tó débí rèé o. ẹni kò náà kó mọ orú ọ̀rọ̀ tí wọ́n máa lò pẹ̀lú èmi o. àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó ní bó ṣe jẹ́ mo mọ̀ èmi á bá a wí ṣùgbọ́n kò ń ṣe tó sọ fún mi tẹ bá ti mọ̀ pé èmi méjèèjì fẹ́ gbàdúpọ̀ sọ mí di wèrè èmi á dìde láàrin yín màmá bá tèmi lọ. àti ẹni sùúrù ta ló bá mọ àlè àwọn ọmọ àlè wo ló gbé sílé tó ń sọ. o ò gbẹnu ẹ dákẹ́ kó jẹ́ kó sọ ohun tó bá wá torí tó bá gbọ́ tó bá wá wàá mọ̀ pé ọ̀rọ̀ òótọ́ sí ẹlẹ́nu Àjàdí ṣàlàyé ara ẹ̀. ẹ ṣeun ọ̀rẹ́ mi kan ló sọ fún mi nígbà mo lọ fọ̀rọ̀ lọ nítorí èdè kan tó pè tó ní yọ di alẹ́ kó tó yé mi hmm. mo sì bí kí lọ̀rọ̀ ilé tó lè túmọ̀ sí òun kàwé díẹ̀ gàba lọ nígbà mo sì mọ̀ sọ̀rọ̀ fún kájọ fomi jomi tó rọ ọ̀rọ̀ ó wá yé mi pé èdè tó pé òun ó ṣeé ṣe kó ẹ pè mí kọ́ mo ní àwọn ọmọ òun ìyìn sì mọ bí ń ṣe mọ òun sọ pé àwọn ọmọ òun o ká lọ ṣe NDA wọn o. DNA pé kí ni ta ṣe wọn ká lọ tẹ sọ ń sìn ká lọ ṣe àyẹ̀wò pé nínú ẹ̀jẹ̀ o wọ́n mọ ohun tó jẹ́ bàbá àwọn ọmọ nígbà tí sì débẹ̀ gbà mo máa débẹ̀ tó ṣàyẹ̀wò àti àwọn ọmọ sẹ́ẹ̀lì mo pa àwọn ọmọ tí mo ti ń tọ́ láti ìjọ ẹ̀yẹ ìsọmọ mi níyàwó tó yẹ pé mo fẹ́ ní sùlọ́kà tí mo ti wà pẹ̀lú ẹ̀ fún bí ọdún mẹ́sàn-án sí mẹ́wàá tí mo fẹ́ tí mo sọ wórí rẹ̀ àwa ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ àwọn ọmọ wọn ní kí n ṣe àwọn ọmọ mi ó gbà fọ́lọ́ wọn àmọ́ ṣe rí èyí tó jáde gbẹ̀yìn wọn ká lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ tiẹ̀ náà kí n tẹ ọkàn mi lọ́rùn tó bá wá jẹ́ pé mi kọ́ mo ní o ìyọ̀dà rẹ̀ bó bá sì jẹ́ tèmi ní kẹ̀jẹ̀ máa bọ́ ọmọ mi lọ. gbogbo ohun tó sọ kalẹ̀ yìí sìn ṣé o lé sìsì àbúrò ni àbúrò gbọ́ ohun tó sọ ni. àǹtí mi ṣe rí wèrè tó jókòó wèrè yìí ẹ ìwọ́n ṣe nd àbí kí ló pè ó gbọ́ náà mi ìmọ̀ pa tí mo bá dọ̀dẹ̀ nda dna sórí àti nda o àti dna o ń pẹ́ kí ni mo sọ ó pẹ́ kí n sọ fún ẹ lọ́jọ́ yẹn ni mo ní ó dà lẹ́kọ̀ọ́ tó yọ ní búrẹ́dì ẹ̀ ǹjẹ́ kí ẹ̀ kí ẹ̀ máa jí lẹ́mi máa lẹ́mi ẹ̀ ẹ̀ ẹ̀ ṣe bò ṣe tẹ̀ abẹ́ tẹ̀. ojúde gbà mí ti fẹ́ ṣé ọ̀rọ̀ dẹ̀ ni wọ́n ń sọ lẹ́nu yìí ǹjẹ́ o mọ̀ túmọ̀ nǹkan tárákùnrin yìí sọ ṣáá ṣó o mọ ìtumọ̀ ohun tó sọ wípé o bímọ kalẹ̀ fóun ọmọ tó o bí òun kọ́ lòun ni ojú òtí ẹ̀ o dẹ̀ tún jẹ́nu bébébébé o tún sọ̀rọ̀ ah ayé mi o ǹjẹ́ èmi tèmi bá mọ̀ wípé ayé ẹ ti polúkúmuṣu báyìí gbogbo ẹ ti dàpọ̀ bí omi ẹ̀kọ èmi ò ní máa gbé lẹ́yìn àbọ̀ abálọ̀rọ̀ títí ẹ mo pa màá mọ bí mo ṣe máa handle ẹ wo bàbá mi má bínú ah, iṣu ẹni ló máa ń tọwọ́ ẹ̀yìn bèpò o ò ní bínú ni o ṣòro náà tó wà lẹ́yìn ó ti kọjá ọ̀rọ̀ tí yóò fi ń ṣe ìjà ọgbọ́n ìmọ̀ àti òye òun la máa fi konú ta máa fi rójú tu ẹ̀ ẹ̀yin ṣé ká wá fún ẹ ní nọ́mbà chief kó o lè tọ̀ wọ́n lọ kó lè fún ẹ lọ́mọ kó tó lọ ṣe DNA. àti ìgbèdùn lẹ́yìn ní bísínẹ́sì pẹ̀lú sífù ṣé tí mi tiẹ̀ tí ìfojú tó wọlé mi wá tọ́ ló pọ́npọ́ lórí hmm. ni màá wọlé tọ̀ ẹwọ òun ló mọ sífù rí òun níyàwó sífù òun ní kó lọ bá sífù kó sì mọmọ jáde. òun níyàwó sífù kò sì gbọmọ jáde ṣebí wọn ló wá DNA kiri gbọ́nà bẹ́ẹ̀ gbo ṣé kò rí ẹ̀rọ ṣe fọ gbogbo ọpọlẹ ló máa ṣí sílẹ̀ báyìí. o ò ní rònú o ò ní rònú kí ló kó àjàdí pẹ̀lú ọ̀rọ̀ chief ìwọ ni okùn tó so àjàdí àti chief papọ̀ ẹni lẹ́ni ò ní business pẹ̀lú chief ìwọ ló máa mọ bó ṣe máa lọ sọ́dọ̀ chief tó máa lọ fi ẹnu ẹ lọ sọ fún wípé ọmọ tó wà lákàtà ẹ̀ ń kọ́ o ọ wá lọ ṣe DNA fún yes ìwọ ni because kò ní any business pẹ̀lú chief ọmọ tó máa ṣẹlẹ̀ ní bàbá mi wo ọlá mi ni kò ṣáà máa wò wọ́n lára ọmọ tó máa ṣẹlẹ̀ ìwọ ṣe máa lọ ná fèmí àti ẹ̀ sílẹ̀ tá a bá tira wa mọ́nu yàrá tá a bára wa sọ èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ tọmọ ìyá méjì ń bára wọn sọ èsì ibi tá bá lọ ọ̀dọ̀ chief àpàdà bá fọwọ́. ẹ ṣeun ṣó ti yé ẹ. ẹ má ẹ má bàjẹ́ o ẹ jọ torí ọlọ́run mo lè má kàwé o kí n má kàwé rárá àmọ́ ìwọ̀nba ọpọlọ pínín sí ti ń bẹ lórí mi kò sẹ́ni tó lè tánú o wọ́n lè gbé lọ́tọ̀ ọlọ́pàá tàbí kàkàkà gbé lórí ẹjọ́ kakú da gbogbo ẹ̀rọ kàkàkà gbé lọ́kọ̀tù ká da gbogbo ẹ̀rù. ẹ má jẹ́ àwa ṣe bẹ́ẹ̀ má jẹ́ àṣẹrẹ inú burúkú òní wa ìwọ fi gbogbo ẹ̀dá mi ṣùgbọ́n ọ̀rọ̀ ìyá ojú òkú ní tiwa má bínú má bínú má bínú ìlú ìgbọ́n nǹkan tó burú ni gbẹgbẹgbẹgbẹ gbogbo ẹnu ẹ sọ̀hún jáde gbẹdúdọjọ kókó rẹ dànù wo ojú òtí ẹ ó tún sọ̀rọ̀ má bínú wo ẹ bàbá mi ìwọ ni kò ṣe bí ọkùnrin má bínú. ẹ ṣeun o ṣe mo dúpẹ́ o o ṣe o ojú òní tiẹ̀ á yé mi ojú gbà mí tì fún ẹ ojú gbà mí tì fún ẹ ṣáyé ló ń ṣe yìí ṣá. tèmi bá mọ̀ pa ayé ẹ ti polúkú mu ṣu bí omi ẹ̀kọ́ gbogbo ayé ẹ ti dàrú báyìí èmi ò ní máa tiẹ̀ lẹ́yìn mi ò ní máa ayé ẹ ti dàrú ayé ẹ ti dàrú torí ìwà tó ń wù yìí ìwà ìtìjú ni irú yìí lè jẹ́ kó máa bú obìnrin ó tún lẹ́nu ọ̀rọ̀ ó bímọ kínní ó bí kejì ó wá lọ kó wọn sí àkàtà ẹni tí ò lọ́mọ tí ò ṣóhun ló lọ́mọ ó jẹ ìwọ tó yẹ kó gbé ohun tó báyìí kó fi bo ojú ẹ kó ní kí ló ṣe kó ní ìtìjú yẹn ti pọ̀ jù káráyé má wo ojú ẹ o tún sọ̀rọ̀ ayé ń ṣe kí ni ayé ń ṣe kí ni kó gbẹ́nu ẹ sọnù ayé ń ṣe kí ni aláìní sísọ. mo gbọ́rọ̀ kan èmi ò mọ̀ bóyá òdodo ni wọ́n níjà ní kẹ́yìn àlè yìí ní kẹ́yìn ó lè kágbá mọ́ bá a fọ́ sùn ní kẹ́yìn fòyàwó lè tó fẹ́ kí ní ọkọ rẹ̀. ẹ̀rọ chief ẹ̀rọ sir i'm very well ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. kí What can I do for you? And so you have the effrontery to come into this house again. I warned you, I warned you seriously that you should not enter this house again. Kí ló wá For Christ's sake, kí ló wá ṣe? Ó mà láyà gan o. Ó Chief, Emma má bínú sà. Ẹ má bínú. Èmi ni mo ní kó jẹ́ ká wá. Ká wá bá yín sọ̀rọ̀ extremely important bẹ́ẹ̀ni sá. irú ọ̀rọ̀ olúwo ra important tó fi láàrín pé kó máa sọ náà lẹ́gbàá pé ẹjọ́ dáwó ra ẹbí báyìí. kò rí bẹ́ẹ̀. ẹ jẹun wá kí ni gbogbo ti ń sọ ìwọ lórí kó máa nìṣó. ẹ má bì í. ẹni tó fi tún mi ayú. mi ò lè yájú sí yín chief ẹ̀yin náà mọ̀ mi ò lè yájú sí yín mo fẹ́ wá bẹ̀ yín ni. kí ni kí ni bẹ́ẹ̀ bẹ̀ fún kò ṣe kò sọ́nà ń bẹ̀ mọ́ tẹ̀mí ẹ̀yìn ẹ ti parí nìyẹn ẹ̀ tó pàápò ju akọ̀rẹ́dẹ́ mi that's all tó bá lè fẹ́ rí mo sọ fún tó bá a ti kọ̀wé wọn á clear àgbà clearance kò tó lè wọlé wá bóun fẹ́ ọmọ òun ẹ jọ̀ọ́ sir ẹ má bínú and if you can just sit down and hear us out. you don't need to tell me that. okay i am listening to you. ẹ ṣé mo dúpẹ́ aṣọ yìí yóò ní fàyà ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run aṣàgbà yín láǹfààní ọ̀yà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé eh, ọlọ́run má jẹ́ kí yorùbá wèrè tó pọ̀ ajadi a ti mọ̀ pé kò bá dùn. kí ló ń pè mí àtàjàdí pọ̀ wíìsì àjàdí kí ni problem àjàdí tẹ fẹ́ mọ bàbá mi discuss. kò kàn yín sá àmọ́ ó tún kàn yín bákan. that is your own personal problem olówó ló gbà kàn mí. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ṣe rí DNA àjàdí lọ ṣe DNA fáwọn ọmọ títí ẹ̀ ó wá discover pé mi ò kí ń ṣe tòun ó wá sọ wípé ọ̀kan láwọn ọ̀kan láwọn ti ní wípé ká ṣe. akóredé tèmi. ẹ bẹ́ẹ̀ ni sá ká ṣe DNA fóònù náà so that a lè mọ̀ bóyá ọmọ ọmọ ẹ̀ ló wà ní àkàtà yín bí báyìí ní nǹkan ta ní ká wá rí yín fún ẹ wò ó kò ń ṣe ohun tó le o a kò ní ká fi tó yín létí ni kẹ́ gbà wá láyè ká lọ ṣe. ẹ mà láyà gan ẹ fẹ́ mú ọmọ tèmi kù lákàtà mi ẹ fẹ́ lọ́mọ ẹ fẹ́ lọ́mọ tí a bẹ́ bọ̀ lára bá lè ṣe ronú bẹ́ẹ̀ yẹn náà ẹ ṣe ronú tó fúyẹ́ tó yẹn náà àwọn náà tilẹ̀ máa ń pẹ́ ẹ fẹ́ mú ọmọ tèmi kù lákàtà mi ẹ fẹ́ máa mú lọ sí hospital kan láti lọ sí DNA test ẹ má bínú chief mi ò lè yájú sí yẹn ẹ̀yin náà mọ̀ iṣu ẹni ló máa ń tọwọ́ ẹni bepo àmọ́ ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó wà very important ṣé wọn pàjá nìyẹn ó sọ lórí gan ó ní jókòó kò wá ní dá bẹ́ẹ̀ ṣe wà ṣe mọ̀ influential person ní kí irú èèyàn bí àjàdù kó wá wà ní kéètì yín kó máa constitute nuisance. wo bí dá a wọnú estate wa báwo jẹ̀ sí fẹ́ wọ bẹ̀ náà báwo fẹ́ wá pariwo mi báyìí I regret every part of his life tó kú tó fẹ́ lò láyé màá jẹ́ kó gbàgbé ẹ̀sẹ̀ wọn irú nọ́sẹ̀sì lọ àwọn nǹkan wọn lè fi lọ mi lọ. mi ò fi lọ yín o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni mo ní pé ká tiẹ̀ wá báyìí bá lè. mo kò tẹ́tí láìpẹ́ ni ẹ pẹ̀lú pé àjàdí máa wáyé báyìí. èmi mo máa wá sí bọ́ọ̀lù ṣe máa wọnú ẹ́sítéètì gan. mi ò tó bẹ́ẹ̀ ìṣòrí ní tó ṣó ti rí ní dálẹ̀ ṣó ti rí. Oh. ẹ má bínú. sọ̀rọ̀. ọ̀tún láyà kan ṣá mo láyà kan ó tún kù tó fẹ́ múnú lé àbí. Eh, rárá chief rárá chief eh, mo mọ̀ pé mo ti ṣàṣemáṣe mo ti ṣe bàjẹ́ ṣùgbọ́n chief mo dẹ̀ mọ̀ pé mi ti ẹ̀tọ́ ẹni tó wọnú ilé rárá rárá kò tí ẹ̀yẹ kàn jẹ́ kí n wọ ẹnu géètì débi wọ́n máa ti ẹ̀ jẹ́ kí n wọ ṣùgbọ́n chief ọ̀rọ̀ tó wà lẹ̀ ó ti ju nǹkan tẹ́ ẹ̀rù lọ ó kọjá agbára mi chief ẹjọ ẹjọ. so what you want now is ẹ fẹ́ mú ọmọ mi lọ sí hospital ẹ fẹ́ lọ sí DNA test ṣé wọn náà dẹrù pọ̀ sí mi ṣé mo pé mi náà kàwé dáadáa ṣá mo ti mọ̀ pé mo lajú mo jáde gan mo dẹ̀ já. okay I am now telling you that I have my own specialist tí mo lè consult tí wọ́n á ṣe DNA test fún mọ́ mi then the result I will send it to you ṣe nọ́mbà ẹ tó ń lò tẹ́lẹ̀ náà lò sí ló àbò ti change line. ohun mò ń lò sá. are you okay with that my suggestion. yóò jẹ́ àgbà ah, kí ni eh, eh, we are okay sir. that's very good. bẹ́ẹ̀ni sir. And I. ayi. Eh? ṣòro ayé. ẹ̀ nà sókè stand up stand up. gbé báàgì rẹ ẹ lé wa. good day. ṣé ẹlẹ́yà máa padà wá gba results, ah. out. ẹ ṣe mo dúpẹ́. I will get back to you. all right sir. ẹ má gbàgbé láti. Uh, madam go out. This calls for concern. There must be a mixed up somewhere. Ẹrù báàánú ṣe máa ṣe tí wọ́n sọ wípé orílẹ̀ òkè ń ṣọmọ mi. With my spending on him, no, I can't believe it. I can't believe it. gbèsè ni ẹ̀bẹ̀ kó wá ní wàhálà tí mo ti ń ṣe láti jẹ́ tí mo náwó ọdún ẹ̀dọ̀ the DNA test result is negative. Do I do it like this? I think the best bet for me. Yeah, hello, Ìbídò. Dáàdì Kọ̀rẹ́dé ló sọ̀rọ̀. Ọ̀rọ̀ DNA yẹn náà mo fẹ́ bẹ̀rẹ̀ sọ, DNA tester sọ yẹn náà ni. In fact, my trusted um, specialist Kosiara is away to US. Mo wá wò pé if I can have the details of the doctor tó bá ń ṣe ti àwọn ọmọ tibí yẹn, then I want to give the doctor a trial. Okay, Please do, please do. Oshie. Alright, alright. Joko, everyone result DNA tá Mr. Tade. Yeah. Chief, Chief. Oh, Chief Tade. I might bínú bàbá mi. Chief Tade result fi yé wa pé Ọláńṣílé àtolúwaṣeun òun ni ti tẹ̀yìn wọn ló lè sọ. Ọláńṣílé. àti Olúwaṣeun òun ni ti tẹ̀yìn. Mr. Ajadi. Mọ́. Result fi yé wa pé Akóredé. Hey, hey, doctor, please bring it. There is a mix-up. There is a mix-up. Akorede òun gan fúnra ẹ̀ mọ̀ pé èmi ni Akóredé. You yourself knew, you knew that Akorede belongs to me. Ṣé fún mi ìfẹ́ wà láàyè o? Nígbà tó gbé ọlá sílé àtolúwa ṣe ń fún yín, sọ ma pé yìnyín jiyàn má jiyàn láfàwọ́dá ṣé orí ẹ pèsè o tó ṣé ọmọ orí ẹ tó ń bá sọ̀rọ̀ ẹgbẹ́ kó ẹ lè kó gbogbo gídè gan kú o kẹ́ni kó máa jà káàkiri o bẹ́ẹ̀ bá pa ẹ lè jí mi. fine bá mi mú bá mi mú ti akóredé yẹn. èyí tẹ́ ń pè lákóredé tó ń ṣe ọ̀kọ́ làwọn tèmi òun ló wà lọ́wọ́ mi ẹ faramọ́ ti yín náà ẹ faramọ́. I have spent so much on akóredé bó ṣe wọ́n yẹn he has been in short for life. ọmọ méjì mo kó fún yín o tó wà ládọ̀ mi láti odidi ọdún mẹ́sàn-án ẹgbẹ́ ẹ faramọ́ kẹ kó sì kú omi. ṣé o mọ̀ pé ètò ìpalẹ̀ sẹ́yìn ó máa lẹ́yìn fún ẹ. ẹ sí ìfún ọ̀dọ̀ dókítà wa wáyé o ẹ gbogbo ọwọ́ gidi kan kú tẹ̀ ló káàkiri tẹ̀ fífi àjẹyàn ẹ rẹ̀ fi jẹ níbi yọ. mo ò lè jẹ tó o bá kọjá yẹn ó máa jẹ ṣó yẹ mo mọ̀ pé ọmọ mọ́tò ni ẹ but àwọn tó rẹ̀sọ̀tún wà nù mọ́tò náà yẹ kórìí ẹ pé o mọ́jú àti bá mi sọ̀rọ̀ o. environment tẹwà ẹ lè máa pariwo bẹ́ẹ̀ ká má máa disturb àwọn other patients. can you see yourself? sórí ètò ìfàlẹ́sẹ̀ yìí o fẹ́ parí ayé unnoticed are you doctor èyí tó ṣe yìí wọ́n àṣìmáàdé kóòtù lórí ẹ. ẹ wo ewé lèmi ó ti jọ̀wọ́ lèmi lèmi ó gbọ́mọ tèmi o. ẹ wọ́n ká tẹ̀lé wọn gọlọ́gọ́ ẹ wọ́n má gòkè bóyá ká tẹ̀lé wọn ta ni fẹ́ tẹ̀lé lọ. tí ẹ bá bí bàbá yín dá come to my estate màá jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé alágbára àjùra wa lọ. we are going to court àṣìmáàdé court ah. meet me in the court. ẹ lọ. àtẹ̀lé yín àtẹ̀lé yín àtẹ̀lé yín ayé rẹ̀ <laughs> pàǹsárá ejèrè wọ́n ní bọ́bá kó èrè lórí pàǹsárá wọ́n tún kó èrè orí ẹ̀dà ni nílé ká tó sọmọ ló ìgbà mo ti wo gìgìrì sẹ́ ìyá tó bí ọlọ́mọ ni mo ti mọ̀ pé kò kan tí tara rẹ̀ jáde ah! ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ọkọ mẹ́rin ìyá rẹ ni ìwọ́sẹ̀ bẹ̀rẹ̀ ni. kó tún dára mọ́ nítorí pé ayé rẹ tó o ti polúkúmuṣu sórí gbogbo ohun tó fi ṣàwọ̀ yìí tó rò pé yóò rẹ̀ dòdò yóò dànù gbẹ̀yìn wọlé ayé rẹ. wo bó ṣe tẹ̀lé wèrè o táwọn lọ gba kóre dé mi fún mi kò lè lọ wá o. ẹ dáná fún wa ẹ tẹ̀kẹ̀ yìí sí ẹ ṣáà tẹ̀kẹ̀ yìí sí. ọkọ ẹ̀mí ò mọ̀ bóyá òdodo ni. èwo lẹ pé ìbéèrè òsì tó ń fún mélòó ni mo ti nà sí ẹ lára ẹ èmi sọ fún wọn kí wọn lọ fọ aṣọ ìwọ wá mú aṣọ ó bà aṣọ jẹ́ fún mi ó kó white ó fọ mọ́ black ṣé wọ́n sọ fún mi pé òun mọ́ kó máa ṣe yìí mi ò yóò sì máa sọ fífọ̀ tẹ́lẹ̀ mi ò dẹ̀ máa sọ téèyàn gbọ́dọ̀ fọ ọmọ kọ́lọ̀ mi máa sọ́rí. ìwọ yóò sì máa sọ fífọ̀ àbí. máa tún gbogbo ẹ̀ fọ. wọn ò tiẹ̀ bí ẹja kó má tún fọ bíyàwó wọn ṣe sọ wọn dọ̀lẹ̀ tí wọ́n pé àwọn ló ń kọ̀ǹtró wọn bí àwọn ṣe bọ́kú máa bá àwọn gbé báàgì tí wọ́n bá àwọn fọṣọ ìyẹn ti kúrò nífẹ̀ẹ́ o ó dàbí pé nǹkan míì ti wà bẹ́ẹ̀ o. ìnàkí ló fẹ́ ah, ah, yìí. ah rárá ìyẹn ló. ah lọ́lù ọ̀bẹ. wo wọn ní wo ló ń ṣọkọ fún ọkọ ẹ nínú ilé. ah, ah wọn sọ débi pé tó o bá bẹ̀rẹ̀ sí ní ìnà báyìí pé ṣe ló máa máa pariwo tó máa máa kígbe gbàmígbàmí. ó máa sùn ní àbí ó máa lọ pátápátá kúrò ní fún mi irọ́ ẹran òkín ẹ̀fọ́ òkín lẹ́fọ̀ọ́ láwo. tí mo expect pé mo ṣe débí ẹ̀ ní ọmọ yẹn ò gbẹ̀kọ́ ẹ̀dùgbọ́dọ̀ ọlọ́run pé mo bá ń tẹ̀lé ẹ̀ mo débí ẹ̀ ń sọ ẹ̀ ń sọ ẹ̀fẹ́ tó wù í lẹ́nu. torí kó má bàa ṣe ránù mo ti ń wòó pé kí ni mo lè ṣe fún ẹ torí pé mo ti wá ń ṣe gentle gentle dáa dáa pé kébì náà máa change kó má láì pé mo ti wà tó àṣìmọ́ ìyàwó mi torí pé mo ti wá ń tẹ̀kẹ̀ easy pẹ̀lú ẹ o ti wá fẹ́ fi ayọ̀ fọ àbí. so a kàn waste time wa látijọ́ ìwádìí gbogbo dátà yẹn a kàn waste ẹ̀ ni. wọ́n gbà lórí Facebook ẹ́ ẹ́ bàbá ẹ̀ ti upload picture. kí ló dé wàá tẹ fún láàrọ̀ wàá tẹ lọ́sàn wàá tẹ lálẹ́ wàá tẹ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ fún ọ̀gá òkìkú ni bátìrì òkìkú ni. ó dà bí attention tó wù fún un ìlò tó. méjì lọ dùn lóye o méyàn dùn yèdùn tí yorùbá lóye jẹ kó jẹ gbèsè o. ee mami má ṣe bọ̀bọ̀ yìí lè ṣe lọ́jọ́ kan. àbíkí lọ bọ́ sọ́wọ́ èèyàn kan tó kàn máa lọ máa ṣe é ní àwòsí mi táàní lè bí one naira tí ò ní fún wa five naira. ṣé pípé kí n tó kúrò níbi tí mo wà mo ti sọ fún ẹ pé mò ń bọ̀ wá sẹ́kù ó dẹ̀ ti aṣọ mi pa máa ríra lẹ́nìí mo ti jókòó díẹ̀ ló tẹ́ báyìí. ó mọ̀ra àwọn obìnrin wa náà kò jẹ́ gbádùn ọkùnrin lóbìnrin máa ń gbà fún tí pressure yẹn bá pọ̀ àti sọ máa ń difficult. drama la play fún ẹ ṣùgbọ́n mi ṣe gbá ní ẹnu mọ́ etí báyìí ó kàn tó kó dùn ún ni èmi náà wà I felt so bad. ẹ ṣe rí wọn ń ṣàlá fi kiss mi ni mo dẹ̀ ní kí má kiss mi níṣẹ́ lọ́nà fi ẹ̀kẹ́ gbòógì rẹ̀. kí ló fọ́ mi. ayé ta wà ìfúnra rẹ̀ ah injury pọ̀ bẹ́ẹ̀.